نعم أجاب يورت يعني الإمام ابن تيمية رحمة الله تعالى تم توم بابوني بيج فورا لليفوي ونفا يستفاد من ذلك أنهم مجمعون على أنه غير مستحب ولا خصيصة في تلك البقعة وإنما الخير يحصل من جئة نية الداعي ثم إن الربيعة لم ينكر عليه متابعة لجلسائه إما لانه لم يبلغه أن النبي صلى الله عليه وسلم نهى عن اتخاذ قبره عيدا وعن الصلاة عنده فإن, فإن ربيعة كما قال أحمد كان قليل العلم بالآثار أو بلغه ذلك لكن لم ير مثل هذا داخلا في معنى النهي أو لأنه لم ير هذا محرما وإنما غايته أن يكون مكروها وإنكار المكروه ليس بفرض أو أنه رأى أن ذلك الرجل إنما قصد السلام والدعاء جاء ضمنا وتبعا وفي هذا نظر الإمام ابن تيمية sọ pé tí a bá wo atharu kan wọ́n ti ṣáájú mú atharu yẹn wá ní page 410 atharu yẹn so òun náà ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí Muhammad ad-Darawardi tí ó gbà wá وني قال رأيت رجلا من أهل المدينة يقال له محمد بن كيسان يأتي, يأتي إذا صلى العصر من يوم الجمعة ونحن جلوس مع ربيعة ابن أبي عبد الرحمن فيقوم عند القبر فيسلم على النبي صلى الله عليه وسلم ويدعو حتى يمسي فيقول جلساء ربيعة انظروا إلى هذا إلى ما يصنع هذا فيقول دعوه فإنما للمرء ما نوى أثر ين وانصر lẹ́yìn tán ti sọ̀rọ̀ nípa isnadu atharu yína nípa wípé ẹnìkan bẹ́ẹ̀bẹ̀ tán pé ní Muhammad ibn al-Hasan so wípé ẹni yìí ọwà mudha'af inda ahli al-hadith gẹ́gẹ́ bí kalwaqidi wa nahwihi gẹ́gẹ́ bí alwaqidi àtàwọn míì tó rí jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ní tó ti bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ yìí ń kọ́ ọ̀rọ̀ kan tó yẹ pé a lè wòye sí ni so wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn ìwòye sí tá a lè wòye sí ọ̀rọ̀ ọ̀rọ̀ náà sí atharu náà kí ni atharu náà tí mo kà wọ́n ní àdàrọ̀wàrdì yìí wọ́n lọ sọ wípé àwọn rí ọkùnrin kan ra'aytu rajulan min ahli madina àwọn rí ọkùnrin kan tó sí pé ìkan nínú àwọn ará madina ni yuqalu lahu kisan wọ́n pọkùnrin ní muhammad kisan ya'ti idha salla al-asra wọ́n ní nígbà tó bá kí irun alásàrì tán irun asìrì tán lọ́jọ́ júmọ́ yóò wá wá sí ibi sàárẹ̀ ànábì sallallahu alaihi wasallam wa nahnu julusu ma'a wàyádìíw yóò wá bẹ̀rẹ̀ sí máa sàdúà hátà yumsiya títí tí ìrọ̀lẹ́ tí ó fi bá ń bẹ̀ fàyàkúlù jùlásá rọ̀bíà àwọn tí wọ́n jókòó pẹ̀lú rọ̀bíà wọ́n mọ̀ wá sọ wípé ǹzúrù ilà máa yasna ìhádà ẹ̀wù tọkùnrin yìí ń ṣe ni ẹ̀wù nǹkan tí ń ṣe yìí fàyàkúlù rọ̀bíà wọ́n mọ̀ wá sọ fún wa wípé dàíù ẹ̀fílẹ̀ fa innama lil mar'i ma nawa torí pé yóò máa bẹ fún kálukú lẹ́san in tí àníyàn tó bá fi ṣiṣẹ́ tí ó ń ṣe ni àníyàn tó ń kálukú bá fi ṣiṣẹ́ tó ń ṣe náà ni ó máa bẹ fún ní ẹ̀san ọ̀rọ̀ yìí ni wọ́n ń ṣàlàyé ni alimabiri tèmi à ń ṣàlàyé níbi page four hundred and eleven yìí tó sọ pé fayustafadu min dhalik wọ́n ní tí a tí a rí fàyọ nínú ọ̀rọ̀ yìí nínú atharu ta kà fúnra wa yìí annahum mujmi'una ala annahu ghayru mustahabbin ó ní pé àti ọ̀rọ̀ bíà àti gbogbo àwọn tán jókòó pẹ̀lú ẹ̀ ẹnu wọn kò wọn papọ̀ lórí pé ntọ́kùnrin ṣe yìí o kìí ṣe mustahab kìí ṣe ntá fẹ́ wàlá kọ̀sí sọta fi tilkal buka ààyè ibi tó dẹ̀ lọ yìí kò sí nǹkan kan tó dá ìyẹn sàlẹ́sà pọ́lọ́ lájà àwọn ààyè yòókù lọ wà innamal khayru yahsulu min jihati niyyati da'i àmẹ́nu mọ́ ni wípé oore lè ṣẹlẹ̀ sírú ẹni báyìí ó lè róore gbà látara àníyàn rẹ̀ tó dáa tí fi ń ṣiṣẹ́ yẹn wọ́n ní thumma inna Rabi'ata lam yunkir alayhi mutaba'ata li julasa'ihi wọ́n ní bákan náà Rabi'a ẹ̀rí pé kò tako ọkùnrin yìí ní ìtẹ̀lé ní ìtẹ̀lé àwọn tí wọ́n jòkó pẹ̀lú ẹ̀ sẹ́ńpá àwọn tó ń jòkó pẹ̀lú Rabi'a wọ́n tako ọkùnrin tí ń ṣe tí ń ṣàdúrà níbi sàrí ànábì yìí bẹ̀tù Rabi'a ń tiẹ̀ kò tako wọn kó fi wá tẹ̀lé nǹkan tí àwọn tó jòkó pẹ̀lú ẹ̀ ń ṣe òun ò tako wọn láti tẹ̀lé wọn wọ́n ní imma li annahu lam yablughu anna nabiyya sallallahu alaihi wasallam naha an ittikhadhi qabrihi aidan wọ́n ló ṣe é ṣe kọjá sí nǹkan tí Rabi'a àti òfin takò òun ni pé bóyá ẹ̀rí òdọ́dọ̀ rẹ̀ nípa wípé anabi sallallahu alaihi wasallam takò anabi kọ kí a mú sàárè rẹ̀ ní ibi tí a mọ̀ tá a mọ̀ sẹ́rí padà lọ tá a mọ̀ lọ tá a mọ̀ ibi tá a mọ̀ pààrà tá a mọ̀ lọbẹ̀ tá a mọ̀ lọbẹ̀ tá a tún mọ̀ padà lọ. wa ani salati inda bákan náà bóyá kò dọ́dọ̀ rẹ̀ ìkọ̀fúnni látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam nípa pé kí a máa ṣe sọ́lá níbi sàárè ànábì sallallahu alaihi wasallam ká máa kírun bẹ́ẹ̀ fa inna Rabi'a wọ́n ní torí pé dájájú Rabi'a kama qala Ahmad gẹ́gẹ́ bí Imam Ahmad ṣe sọ nípa rẹ̀ kana qalilal ilmi bil athar ó jẹ́ ni tí ìmọ̀ rẹ̀ kéré púpọ̀ nípa àwọn athar wọ́n ní olùjẹ́ pé nítorí ẹ̀ ni Rabi'a ni òfin tako ọkùnrin yìí wọ́n ní áó tàbí kọjẹ́ sí pé balaghahu dhalika bọ́yá nǹkan ìtì ẹ̀dọ́dọ̀ rẹ̀ bọ́yá ó dọ́dọ̀ rẹ̀ pánẹ́bí kọ̀ nípa pé ká mọ́ mú sáré níbi tí a mọ̀ sáré òun níbi tá a mọ̀ pààrà tá a mọ̀ pààrà bákan náà nípa pé kí a mọ́ mú sáré òun níbi tá a ti lọ mọ̀ kírun bọ́yá nǹkan ìdọ́dọ̀ rẹ̀ lakin ṣùgbọ́n lam mithla hadha dakhilan fi ma'na an-nahyi kò wọ́n wá rí kò rí irú nǹkan tọkùnrin yìí ń ṣe gẹ́gẹ́ bí pókó sínú ìtumọ̀ ìkọ̀fúnni tánàbí ń kọ̀ fún wa nípa rú nǹkan báyìí aw li lam yara hadha muharraman àbí kó jẹ́ sí òun ò rí nǹkan yìí ní nǹkan tó jẹ́ haram ní òfin tako wa innama ghayatuhu an yakuna makruhan ni pé bóyá n tóun rò ni pé gbogbo pàpín kíní ìjáburú jájáburú kò ju náà lọ kódà kò tó pò haram nǹkan tó yẹ pé bẹ́yàn bá ṣe yọ gbàládà àmọ́ bẹ́yàn bá ṣe kọ̀ lẹ́sẹ̀ bóyá n tóun kà wa inkarul makruhi laysa bi fardin kádẹ̀ tako tó bá jẹ́ makruhu kìí sọ̀rọ̀ ẹ̀yà tó bá jẹ́ makruhu ntí èsì haram tó yẹ pé tó bá ṣe gan òní lẹ́sẹ̀ ẹni tí ó bá kàn sí ọgbà ládàá ni so kìí sọ̀rọ̀ ẹ̀yà ní ká tako yẹn lérí irú nǹkan báyẹn ìgbà tí ó bá ti ṣe haram. aw annahu ra'a anna dhalika ar-rajul àbí kó jẹ́ sí wípé bọ́yá ó rí pé ọkùnrin yìí ń kọ́ innama qasada salam pé ó kàn fẹ́ wá sálámà sáà nàbì sallallahu alaihi wasallam ní tó gbà lérò wà dùáhù já àdúmínà wà tábàán àdúà kan wọnú nǹkan tí ń ṣe ni àdúà kan wọlé sí inú ẹ̀ ni pé n tó gbà lérò gan ni pé fẹ́ wá sálámà ni so ibi tó ti ń sálámà lọ́wọ́ ni àdúà ti wọlé síbẹ̀ wà fi hadha nadharun wọ́n ní níbi wọ́n ní irú ọ̀rọ̀ yìí báyìí ni so ó ní ìdíkà wòye sí dáadáa pé kì í sọ̀rọ̀ tí ó wọlé ṣẹwárí bí abẹ́ ọ̀rọ̀ yìí ibẹ̀ ni Sheikh Saleh Uthaymin ibẹ̀ ni tí wọ́n ń sọ̀rọ̀ tí àwọn onírújú ìfẹ́ lò gẹ́gẹ́ bí delil so ibi tí a fẹ́ lù gẹ́gẹ́ ni ọ̀rọ̀ sheikh sani uthaymin tó sọ wọ́n ní qala al-allamah ibn uthaymin alákọ̀ọ́kọ́ náà ya ikhwan ẹ jẹ́ kọ́kọ́ pé àkíyèsí wa sí kìnníkan àwọn ọmọ jàbátá yìí wọ́n ya olódòdó bí wípé nígbà tán bá fẹ́ sọ̀rọ̀ tíra yìí wọ́n ní sharhu wọ́n ni kéèyàn ṣe àfikún lórí ọ̀rọ̀ kan tí èèyàn kan sọ pé jẹ́mínà fi nǹkan báyìí kún so tààlíkù ni wọ́n ṣe so wọ́n ṣe àfikún ọ̀rọ̀ ni kìí ṣe pé wọ́n ṣe kíni o kìí ṣe pé wọ́n ṣe ṣẹ́rù ọ̀rọ̀ yẹn so káàkọ́ mú yẹn dání torí pé lódò ni wọ́n wọ́n ni ẹ so tá bá lọ wo ṣẹ́rù iqtida as-sirat al àti sheikh Salih Uthaymin ṣe kìí ṣe ṣẹ́rù tààlíkù ni so ibà ní ṣe at-ta'liqu ala iqtida as ọ̀nà ni so ká lọ wo ọ̀rọ̀ tí mo ń sọ yìí qala al-allamatu ibn uthaymin rahimahullah wọ́n ní olùmọ́lá ni àfáwà ibn uthaymin wọ́n sọ kọ́nà bàlí gẹ́lẹ́kọ́ bá kẹ́ wọn lábẹ́ ọ̀rọ̀ yìí qawluhu wọ́n ní gbólóhùn imam gbólóhùn imam ibn uthaymin àtúnṣe wípé inkarul makruhi laysa bi fardin nǹkan tó jẹ́ makuru tó yẹ pé téèyàn bá ṣe yóò gbalada àmọ́ bí èèyàn bá ṣe kò gbẹ̀sẹ̀ wípé ká nǹkan báwọn pé kìí sọ̀rọ̀ àyàn tí Ibn Taymiyyah ń sọ fihi nadharun wọ́n ní ọ̀rọ̀ yìí ń kọ́ o ọ̀rọ̀ tó yẹ sí pé ó ní àríwòye nínú ni ó ní ìdíká wòye sí i bal yuqal wọ́n ní nǹkan tó yẹ ká sọ ni pé inna inkaral makruhi idha tukhidha ibadatan fahuwa fardun wọ́n ní ká tako makruh ntí ọjọ́ pé bí èèyàn bá ṣe kò ní gbẹ̀sẹ̀ àmọ́ bí èèyàn bá ṣe yọgbà ládàá ká takò nǹkan yẹn idha tukhidha ibadata tábà ti mú ní ìjọsìn fahuwa fardun ó ti dọ̀rọ̀ yẹn nìyẹn li alla yaqa an-nasu fil bid'ah wọ́n ní káwọn èèyàn má bàa kó sí bídà na'am mathalan wọ́n ní fún bí àpèjúwe idha iltafata ahadun fi salati makruhun wọ́n ní tí èèyàn bá ń wò yẹ́yẹ̀ yẹn lórí ọ̀ràn bí ṣe ń wọ̀ tún ní ń sí ní ń wòkè ní ń wòlẹ̀ lórí ọ̀ràn makruh wọ́n ní nǹkan tó ṣe yìí ń kọ́ o nǹkan tí ó jẹ́ makruhu ni lakin yajibu an nunkira alayhi àmọ́ ó jọ́ràn yẹn léwa lórí ká takoro ẹni báyìí li anna hadha makruhun nítorí tó ṣe nǹkan o nǹkan tó wà makruhu ni wal inkaru alayhi sunnatun ká tako èèyàn lórí irú nǹkan báyìí sunna ni lakin an yabtadi al shay'an fi din wọ́n ṣùgbọ́n tí èèyàn bá dáadáa dálẹ̀ kan sínú ẹ̀sìn fọlábúdà annúnkìrọ alẹ́ ọ̀ràn yẹn ni ká takoro ẹni báyìí laukánat bídà tan makuru hatan walaukánat bídà tan makuru hatan kò bá jẹ́ pé bídà tó jẹ́ makuru ha ni tó jẹ́ pé bídà tó jẹ́ sí pé makuru ha ni ọ̀ràn yẹn ni ká takoro wọ́n ní wàdùáhù indal qabri dalalun wa wọ́n ní ká máa níbi sàárè dọ̀láàlùn anù ni wàṣírkùn ẹbọ sí ni wàlá ṣàkàfi hàdà wọ́n ní kò sí iyèméjì níbi eléyìí báyìí tá a sọ yìí amma kaunuhu dọ̀láàlàn wọ́n ní ọ̀nà tó gbàjẹ́ anù lè annal mashru'a fi du'a wọ́n ní òun náà ni pé nítorí pé ntọ́ jẹ́ ntọ́ bá ṣẹ̀rí àmú níbi àdúrà ṣíṣe an yastaqbil qibla òun náà ni pé kẹ́ni tó fẹ́ sàdúrà kó kọjú sí qibla so ẹni yìí kò wá kọjú sí kíblà sàárè lọ kọjú sí ẹ pé irú ẹni báyìí ń kọ́ o ẹ pé ó ti sọnù pẹ̀lú irú ìṣesí tó ṣe yìí ó ti sọnù kúrò lójú ọ̀nà tó yẹ kó rìn ó kó kọjú sí Kaaba sí kíblà ó ní ibi tó yẹ kó kọjú sí kọjú jẹni tó mọ̀nà àmọ́ kọjú sí sàárè ó ti ṣìnà nìyẹn pẹ̀lú bó ti kọjú sàárè yẹn wa amma kaunuhu shirkan wọ́n ní ẹ̀rọ náà tó gbàjẹ́ ẹbọ fali annahu ibtada fi dinillah ibi táwọn lò ní ibi tá ń lò gan ni pé wa amma kaunuhu shirkan wọ́n ní ọ̀nà tó gbàjẹ́ bọ falẹ̀ annahu wọ́n ní òun náà ni pé ibtada'a fi dinillahi ma laysa minhu òun náà ni pé ẹni ẹni yìí ó ti dá àdádálẹ̀ sínú ẹ̀sìn ọlọ́run ọba in ò sí ń bẹ̀ ò sí nú ẹ̀sìn wal bida'u naw'un min ash-shirki ní bídà ní ìran kan nínú ìran ẹbọ ni li'anna al-mubtadi'a qad ja'ala nafsahu musharri'an wọ́n ní nítorí pé oníbídà ńkọ́ o ó ti gbéra rẹ̀ kalẹ̀ lẹ́ni tí ó máa ṣòfin sínú ẹ̀sìn wà tashri'u naw'un mina shirki wọ́n ní tashri'u dẹ̀ ní ìran kan nínú rẹ̀ bọ́ ni walihada qala ta'ala qala ta'ala wọ́n nítorí eléyìí báyìí lọ́lọ́wọ́n bá tọ́ gafi sọ yí pé ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaba min dunillah àwọn yahudi àti nasara wọ́n mú àwọn ahbaru wọn àti ruhbanu wọn àwọn àgbàjọ wọn àwọn àgbàfà wọn wọ́n mú wọn ní orogún fún ọlọ́run ọba wọ́n mú wọn ní ẹlòmíì tí wọ́n máa jọ́sìn fún yàtọ̀ fún ọlọ́run ọba walmasiha walmasiha ibn maryam bákan náà wọ́n mú almasih ọmọ maryam wọ́n mú ní ẹlòmíì tí wọ́n máa jọ́sìn fún yàtọ̀ fún ọlọ́run ọba wà má umiru ọlọ́ni àṣẹ pa wọ́n láṣẹ kankan illa liya'budu ilaha wahida tó tayọ pé kán máa jọ́sìn fún ọlọ́run ọba ọbẹ̀ kan ṣoṣo Kama máa jọ́sìn fún ẹni ẹnìkan ṣoṣo tó tọ́ láti máa jọ́sìn fún tí Allah la ilaha illahu kò sí ẹlòmíì tó tọ́ láti máa fún níjọsìn máa àyàfi òun nìkan tí ṣe Allah subhanahu amma yushrikun mímọ́ ni fún ọlọ́run ọba kúrò níbi in tí wọ́n fi ń sorogún fún ọlọ́run ọba yẹn mímọ́ ni fún ọlọ́run ọba kúrò níbi ká wá orogún fún ọlọ́run ọba àti àwọn nǹkan táwọn fi ń pẹ̀lú ọlọ́run ọba yẹn ọlọ́run ọba mọ́ kúrò naam so wọ́n ní eléyìí wà nínú suratu tauba aya 31 qala adiyu ibn eh, qala adiyu ibn hatim adiyu ibn hatim ó sọ wípé ya rasulallah lasna na'buduhum anabi aya tó sọ kalẹ̀ pé àwọn yahudi àti nasọ́rọ̀ wọ́n mú àwọn àfáàjọ wọn àwọn wọn wọ́n mú wọn lẹ́lùmí ìtàn jọ́sìn kìí wá ṣe wípé àwọn wọ̀nyí máa ń ṣe ní ẹ̀tọ́ fún yín ni nítọ́lọ́wọ́ bá àlejò láṣẹ ilé ìwọ̀ tẹ́yìn ló sì ṣe lẹ́tọ̀ fúnra yín bẹ́ẹ̀ nítọ́lọ́wọ́ bá ṣe ilé ìwọ̀ tó ń sọ dẹ̀tọ́ lẹ́yìn lórí tẹ́yìn ló sì gbà pẹ́tọ̀ ni wa yuharrimuna ma ahalla Allahu fatuharrimuna tí wọ́n dẹ̀ máa ṣe ilé ìwọ̀ fún yín nítọ́lọ́wọ́ bá àlejò láṣẹ lẹ́tọ̀ wọ́n ń ṣe qal anabi ni fatilka ibadatuhum eléyìí gan la ń pè ní pẹ́ńjọ́sìn fún wọn rawahu tirmidhi alimamu tirmidhi náà gba hadithi wa hadith 3095 wa da'afa alimamu tirmidhi gan fúnra wọn àwọn gan sọ pé hadithi yìí ń kọ́ hadith tó lẹ́ni náà méjì kí wá ka ọ̀rọ̀ náà parí kí n tó wá ṣàlàyé wala yuridu sheikhul islam wala yuridu sheikhul islam rahimahullahu ashirka alladhi huwa sujudu lis-sanam wọ́n ní sheikhul islam ó wá gbà lérò níbi ọ̀rọ̀ tó ń sọ yìí ẹbọ tí ó jẹ́ sí pé òun náà ni ìmọ̀ forí kanlẹ̀ fún òòṣà wọ́n ní kìí ṣerú ẹbọ bẹ́ẹ̀ ni sheikh gbà lérò níbi ọ̀rọ̀ tó ń sọ yìí o how you call àbí ká sọ yìí pé innahu rubbama yakunu wasilatan li du'ahil mayyit ká sọ pé nǹkan tẹ́ni ṣe yìí o ó ṣeé ṣe kó padà jẹ́ àkàsọ̀ kó padà jẹ́ àkàsọ̀ fún lọ síbi pé kọ́ máa lọ pé àwọn kọ́ máa lọ pé òkú gẹ́gẹ́ wàwàsáìlú ṣírkì akbar takunu ṣírkan asghar wọ́n ní in tó bá sì jẹ́ àwọn nǹkan tó bá jẹ́ àwọn okùnfà tí máa ń gbéni lọ síbi ẹbọ ńláńlá ìdájọ́ àwọn nǹkan yẹn ẹbọ kékeré ní ó máa li'anna lihada dawabitun li'anna lihada dawabitun wọ́n ní torí pé ẹbọ kékeré yìí ńkọ́ ó ní àwọn dawabit ó ní àwọn òfin àti àwọn nǹkan tá a máa fi ń mọ̀ ashirkul asghar inda kathiri min al-ulama wọ́n ní ẹbọ kékeré lọ́dọ̀ pọ̀lọpọ̀ àwọn àfáà huwa ma kana wasilatan li shirkil akbar òun náà ni àwọn kan tó bá ti jẹ́ okùnfà tí máa ń gbé lọ síbi ẹbọ ńláńlá ibadallah ibi tí ọmọ yìí Rashid Mustapha àti ọ̀gá rẹ̀ àti àwọn tó jọ wọn ibi tí wọ́n fẹ́ lò níbi ọ̀rọ̀ yìí òun náà ni wa amma kaunuhu shirkan wọ́n ní ọ̀nà ibi tí ọ̀rọ̀ yìí gbà jẹ́ ẹbọ òun náà ni pé fali annahu ibtada fi dinillahi ma laysa minhu òun náà ni pé ẹni yìí ń kọ́ o ó ti dá àdádálẹ̀ sínú ẹ̀sìn ọlọ́run ọba nǹkan tí ò sínú ẹ̀sìn walbida'u naw'un min ash-shirki wọ́n ní bídá àdẹ̀ ní ìran kan nínú rẹ̀ bọ̀ ni naam ọ̀rọ̀ yìí wọ́n ní sẹ́tìrí báyìí wọ́n ní bídá naw'un min ìran kan nínú rẹ̀ bọ̀ ni tó yẹ báyìí nísìnyí so alákọ̀ọ́kọ́ tán bá sọ pé albida'u naw'un min bídà jẹ́ ìran kan nínú rẹ̀ bọ́ tábà ní ashirk àmọ́ pé ashirku shirkan ẹbọ méjì ni ṣé intan sọ nísìn ni pé ẹbọ ńlá ni bídà ni àbọ̀n sọ pé ẹbọ kékeré hadha su'alun muhim ìbéèrè tí mo béèrè ìbéèrè tó pàtàkì ni torí pé wọ́n ní mina shirk wọ́n lo al nínú níbi ashirk yẹ al-istighraqiyya hal tí mo sọ yìí al tó ṣáájú shirk yìí so aṣírkù aṣírkù a rí pé alif àti láàmù wà ń bẹ̀ alì yìí in tó túmọ̀ sí ni pé gbogbo ẹbọ so ibà ní sin yìí so tó bá dẹ̀ sọ pé gbogbo ẹbọ ẹbọ àtẹbọ kékeré àtẹbọ ńlá so ibà ní sin ló kó sínú ẹ̀ so àtẹbọ kékeré àtẹbọ ńlá wọ́n wá ní wàlúbídà ìrùnà ìrìnà ṣírkì dídí àǹkọ́ ìran kan nínú rẹ̀ bọ ni so tó bá sọ pé ìran kan nínú rẹ̀ bọ tá a sì mọ̀ pé wọ́n dá ẹbọ kan sàlẹ́sà mi báyìí so kí ló fi yé yín pé ẹbọ ńlá ni bídí àkósí kí ló fi yé yín pé ẹbọ ńlá ni wọ́n gbà lérò kìí ṣẹbọ kékeré ṣé báyìí nìsín torí pé ẹbọ kékeré náà ń kọ́ o nínú rẹ̀ ẹbọ lòun náà wà ẹbọ kékeré inú rẹ̀ ẹbọ lọ́wà ẹ̀ẹ́dẹ̀ padà rí ọ̀rọ̀ yín sálẹ̀ tí Sheikh Sọ́lé Uthaymin tó ń yẹjú ẹ̀ fúnra ara wọn. náà mẹ́lẹ̀ kejì ni pé albidayu náà min ash-shirk bídà ń o ìran kan nínú rẹ̀ ẹbọ ni ọ̀rọ̀ yìí gbogbo wa náà lágbà bẹ́ẹ̀ torí pàwọn náà gbà yí pé ó ń bẹ nínú bídà ilé ìtọ́jẹbọ ẹ̀ tí ọ̀nà sáma yín sí so ọ̀rọ̀ tí Sheikh Sọ́lé òsèmí ni sọ́n bí báyìí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí kò tako kò tako nǹkan tí àwa náà ń sọ so yí bá ní sí yìí inshallah ta'ala máa padà mú àlàyé wá ní fọ́síwẹ́wẹ́ lọ́dọ̀ Sheikh Sọ́lé òsèmí fún rárá wọn tó sàlàyé ìdájọ́ bídà so àmọ́ ká kọ́kọ́ dúró síbi ọ̀rọ̀ yìí náà ọ̀rọ̀ yìí ò tako àwa náà tá à ń sọ torí pàwa náà gbà yí pé bídíà tó jẹ́ sí pé bọ́ ń bẹ tán bá sọ pé albida'u naw'un min ash-shirk naam sahih ọ̀rọ̀ yẹn lálàáfíà pé bídà ìran kan nínú rẹ̀ bọ́ ni torí pé a rí nínú bídà eléyìí tó jẹ́ shirk eléyìí náà ń pè ní albida'atul mukaffira bídà tó sọ yẹn di kèfèrí eléyìí báyìí nìkan tí Sheikh Salih Uthaymin ní sọmí báyìí tó sọ pé wal bida'u naw'un min ash-shirk so yìí báyìí nísìnyí bídà ìran kan nínú rẹ̀ bọ́ ni so kìí ṣe gbogbo bídíà ló jẹ́ ìran kan nínú rẹ̀ bọ tí kìí bá ṣe eléyìí tó jẹ́ ẹbọ nínú bídíà eléyìí tó jẹ́ ẹbọ nínú bídíà yẹn eléyìí tó jẹ́ kúfùrù nínú bídíà yẹn ìran kan nínú rẹ̀ bọ lòún wà nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé kí ni o nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé àgbà yìí pé bídíà pé sọ́nà méjì eléyìí tó jẹ́ tó sọ̀rọ̀ ìdẹ́lẹ́bọ ń bẹ tó sọ̀rọ̀ ìdíkè fèrí ń bẹ eléyìí tí ó sọ̀rọ̀ ìdẹ́lẹ́bọ tí ó ni. so eléyìí báyìí òun náà nìkan tí sheikhul islam àwọn náà nìkan tí sheikh al'alama ibn uthaymin tó ń sọ bí báyìí so ibà nísì wọ́n ní li'anna al-mubtadi'a qad ja'ala nafsahu musharri'an wọ́n ní torí pé oníbídà ń kọ́ ó ti gbéra rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó máa ṣòfin sínú ẹ̀sìn naam ìgbéra ẹni kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó máa ṣòfin sínú ẹ̀sìn yìí pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì nìyẹn pé li'anna al-mubtadi'a qad ja'ala nafsahu musharri'an wọ́n ní oníbídà gbéra rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ọmọ sòfin sínú ẹ̀sìn ṣé gbogbo oníbídà ní sòfin sínú ẹ̀sìn àwọn kan bẹ̀ nínú oníbídà tó yẹ pé àwọn gangan ni wọ́n ṣe ihdaf àwọn ni wọ́n ṣe bídà náà sòfin sínú ẹ̀sìn àwọn kan ṣe bẹ̀ nínú àwọn bídà tó yẹ pé àwọn ò sòfin sínú ẹ̀sìn àwọn ń tẹ̀lé àwọn tí wọ́n gbé nǹkan ìkalẹ̀ ní kílọ̀fà nítorí pé àwọn rò yí pé bẹ́sìn ṣe rí gan nìyẹn àwọn gbà yí pé kíní yìí bẹ́sìn ṣe rí nìyẹn torí pé nǹkan gbé wá fáwọn ẹlẹ́sìn nìyẹn wọ́n jẹ́ aláìmọ̀kan nípa àwọn nǹkan wọ̀nyí so ara ẹ̀sìn làwọn pè fún bí àpẹẹrẹ ìsìn ẹ̀wòyàn tí ń lo tẹ̀sùbà ẹ rí i pé abá bẹ́ẹ̀ ni pé wọ́n gbé wá fara wa pé lára ìsìláàmù ni tẹ̀sùbà lílo wa kìí àwọn tí wọ́n lo tẹ̀sùbà lónìí kìí ṣe àwọn ni wọ́n dá ìmọ̀ lo tẹ̀sùbà lẹ̀ fúnra wọn kìí ṣe àwọn ni wọ́n ṣàrọ́ à tẹ̀sùbà lílo kìí ṣe pé àwọn ni wọ́n ṣe òfin ìmọ̀ lo tẹ̀sùbà sínú ẹ̀sìn wọ́n bá bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn kan ni so ibà nísìnyí bẹ́ẹ̀ náà ni ẹ wo nàbí yìí so ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣe mọ́lúdì nàbí yìí lónìí àwọn kọ́ ni wọ́n dálẹ̀ àwọn kan ló ti ṣáájú dálẹ̀ tí wọ́n gbé wá fún wọn gẹ́gẹ́ bí ara ẹ̀sìn àwọn náà gbà bẹ́ẹ̀ ni wọ́n ké bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àfa wọn ni wọ́n gbà bẹ́ẹ̀ lọ́tọ̀dọ̀ àwọn tó já síwájú wọn nú so yíba ní sèyí Aisha tó wà nínú Sahih Bukhari àti Muslim sallallahu alaihi wasallam fi kó méjèèjì papọ̀ torí pé a máa ra àwọn kan tó jẹ́ sí pé àwọn ni wọ́n dá bídí alẹ́ àwọn ni wọ́n ṣe tẹ̀sírí òye a sì máa ráwọn kan tó yẹ pé àwọn kọ́ ni wọ́n tábí dí alẹ̀ àwọn ò sí tẹ̀síré àwọn kan tẹ̀lé nǹkan tí àwọn rí táwọn gbà lọ́dọ̀ àwọn aṣíwájú wọn gẹ́bí kọ́ wà lára ẹ̀sìn tán sì rúpa rẹ̀ sìn lọ́wà ni Ànábì sallallahu alaihi sọ wípé man ahdatha fi amrina hadha nínú hadithu Aisha tí mo kà yẹn tí mo sọ lẹ́ẹ̀kan yẹn man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa raddi gbogbo ẹnikẹ́ni tó máa lè dáadáa dálẹ̀ kan sínú àlámọ̀rí ẹ̀sìn wa tí ò sí nínú ẹ̀ á dá padà sí ni kí wá sí gbogbo èèyàn lọ́dà dáadáa lẹ̀ anabi sallallahu alayhi wa sallam tó wà ní wà fi muslim nínú ẹgbà wa ti ti muslim anabi wa kó lákòyàwó man amila amalan laysa alayhi amruna fahuwa radd gbogbo ẹnikẹ́ni tí kèésì òun náà kèésì gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ kó bá ṣiṣẹ́ kan nínú ẹ̀sìn tí ò sí àṣẹ wa lórí iṣẹ́ yẹn kódà kọ́ mọ́ jẹun ló dálẹ̀ àdàṣẹ náà padà sọ́dọ̀ rẹ̀ ni ó túmọ̀ sí pé ìran méjì làwọn yẹn pín sí lórí ọ̀rọ̀ bídà àwọn kan bẹ tó yẹ pé àwọn ni wọ́n ń dá àdá dálẹ̀ lẹ̀ àdálẹ̀ tán dálẹ̀ yẹn á padà sí wọn àwọn kan bẹ̀tọ́ pé kìí sàwọn ni wọ́n dáadáa dálẹ̀ yẹn àwọn kan ń ṣiṣẹ́ tọ́ ni wọ́n kan ń ṣe ni torí àwọn orúpa rẹ̀ sí lọ́wọ́ àwọn ni ẹni tí ń ṣiṣẹ́ ṣe tí ń ṣe bídà ó ní man amila amalan laysa alayhi amruna fahuwa radd irú àwọn yẹn ló ń bá wí. so alákọ̀ọ́kọ́ nìyẹn so wọ́n ní lè anna mubtadi akọ̀dìjà ala nafsahu musharri'an wọ́n torí pé oníbídíà ó gbéra ẹ̀ kalẹ̀ tí ó sòfin sínú ẹ̀sìn ìyẹn ni pé àwọn tí wọ́n ń dá nǹkan yìí lẹ̀ gẹ́gẹ́ nìyẹn so yíba ní sèyí so a sì ń bọ́ wá sàlàyé pé eléyìí báyìí náà ká sọ wípé ó gbéra rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ ẹni tí ó máa ṣòfin sínú ẹ̀sìn yẹn so kìí ṣe pé nǹkan ṣe ìkọ̀ sọ wípé ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo ẹnikẹ́ni tó bá ti wá lè dá bídí alẹ́ o tó ẹ́ pò ń gan lọ́dá alẹ́ o ti wá di káfìrí nìyẹn o ti wá di mùṣírìkì nìyẹn torí pé tẹ̀sírì ò ló ṣe nítorí pé kìí ṣe gbogbo tẹ̀sírì òun lọ́sọ̀yàn wa tashri'u naw'un min ash-shirk wọ́n ní tashri'u ìran kan nínú rẹ̀ bọ́ ni naw'un min ash-shirk ìran kan nínú rẹ̀ bọ́ ni at-tashri'u naam òótọ́ ni gẹ́gẹ́ báyìí sàlàyé níbi alákọ̀ọ́kọ́ yìí òun náà lásàlàyé bí eléyìí náà pé naw'un min ash-shirk ṣé ìran kan nínú rẹ̀ bọ́ ṣé nínú rẹ̀ bọ́ ńláńlá lọ́wọ́ wà ní àbí nínú rẹ̀ bọ́ kékeré ṣé báyìí nísìnyìí so ẹ rí i pé sheikh wọn ṣàlàyé pé inú rẹ̀ bọ́ tó ṣe kíni tó mú yẹn jáde kó ní Islam ló so àwọn eléyìí ọmọ wa tu nítorí pé nǹkan tí sheikh ń sọ ní pé o ẹbọ tó gbé jáde kúrò islam ni hadha ba'idun an maqsadi sheikh eléyìí bá yàtọ̀ ó sì jìnà gédégédé sí nǹkan tí sheikh gbà lérò sí nǹkan tí sheikh ń sọ so eléyìí bá ní sìn eléyìí bá jìnà sí nǹkan tí sheikh ń sọ wa tashri'u naw'un min ash-shirk tashri'u ìran kan nù rẹ bọ ni naam sínú rẹ bọ kékeré lọ́wọ́ wà ní àbínú rẹ bọ ńláńlá níbo ni wọ́n fi níbo ni wọ́n ti rí pé nínú rẹ bọ́ ńláńlá ni ọ wà àbí àṣírkùn asghar kìí ṣe kan nínú rẹ bọ́ ni so ibà nísìn so ó jẹ́ kó ibà wípé nǹkan tẹ́ ń tú ó yàtọ̀ fún nǹkan tí sheikh ń sọ ọ̀rọ̀ tí sheikh sọ bíbá yìí ọ̀rọ̀ tó wà mujmal ni ọ̀rọ̀ tó jásí pé wọ́n jùlẹ̀ ní bọ̀rọ̀ gidi ni a padà rí ibi wọ́n ní wàlẹ̀ hadha qala ta'ala wọ́n mú àyà ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaba wọ́n mú àyà yẹn wá mo tú àyà yẹn lẹ́ẹ̀kan so ibà nísìn nípa wípé àti sẹlẹ̀ Adiyu ibn Hatim mo ti tú lẹ́ẹ̀kan síwájú so náà fi ṣe delil kí wá lè bá mọ̀ pé ọ̀rọ̀ tí Sheikh Sọ́lé Uthaymin ń sọ fúnra wọn àwọn fúnra wọn wọ́n ti ṣàlàyé ń sàlẹ̀ mo sọ wípé albida'atu naw'un min ash-shirk albida'u naw'un min ash-shirk bídà nǹkan ìran kan nù rẹ̀ bọ́ ni li'anna al-mubtadi'a qad ja'ala nafsahu musharri'an wa at-tashri'u naw'un min ash-shirk tí mo sọ pé gbogbo ọ̀rọ̀ méjèèjì yìí kò túmọ̀ sí pé ẹbọ ńláńlá ni wọ́n pè tó gbé yẹn jáde kó ní Islam kò túmọ̀ síbẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé tá bá sọ pé náà ìmìnà shirk àwa náà gbà bẹ́ẹ̀ yẹ bí Sheikh Salih tèmi nìṣẹ́ sọ ìtorí pa àsọ kí gbogbo bídíà lẹ́sẹ̀ a ní bẹ́nu bídíà eléyìí tó jẹ́ náà ìmìnà shirk tó jẹ́ ìran kanú rẹ̀ bọ̀ òun náà ni albidatu mukafiro òun ni albidatu shirkiya bídíà tí ó jẹ́ bídíà ẹ̀bọ̀n ń bẹ so òun náà ni Sheikh Salih tèmi ní sàlàyé mọ̀ nǹkan tó ń sọ ẹ wá wò níbi ọwọ́ sàlẹ̀ wọ́n ní wala yuridu sheikhul islam rahimahullahu ta'ala ashirka alladhi huwa sujudu lis-sanam wọ́n ní tá a bá ń sọ pé ẹbọ ẹbọ ẹbọ tá ń ṣàlàyé bọ̀ yìí wọ́n ní sheikhul islam ibn taymiya wọ́n gbàlérò pẹ̀lú ọ̀rọ̀ ẹbọ tá ń sọ yìí o wọ́n gbàlérò pẹ̀lú ẹ̀ ẹbọ tí ọjọ́ sí pé ìmọ̀ forí kanlẹ̀ fòsà irú ẹbọ ìmọ̀ forí kanlẹ̀ fòsà kan ni wọ́n gbàlérò tó jẹbọ ńláńlá nǹkan náà gbàlérò aw yuqal àbíká sọ pé innahu rubbama yakunu wasilatan lidu'ahil mayyit pé tàbí ká sọ pé nǹkan tẹ́ni ń ṣe tẹ́ni ń ṣe ó lè jẹ́ okùnfà ó lè jẹ́ okùnfà lọ síbi yìí mọ́ pé òkú ẹ tí ọ̀nà sábà yín sìn ẹni yóò pe òkú ọlọ́run ní pè níbi sàárè so nǹkan tí wọ́n ń ṣe yẹn ó lè padà wá mú lọ síbi pé tí ò bá padà lọ jáwọ́ tí ò padà lọ́mọ pé tó wà nù sàárè gan tí ó padà di pé yóò padà lọ́mọ pé òkú gan kò tí mọ̀ pé òkú báyìí tòótọ́ bẹ̀ tí ò bá padà lọ jáwọ́ ó lè padà di wàsílà fún ó lè padà di akàsọ̀ tí ó mú lọ síbi kọ́ mọ̀ pé òkú gangan sheikh wa ni wasailu shirkin akbar gbogbo tí bá ti jẹ́ okùnfà tí máa ń múni lọ síbi ẹbọ ńláńlá takunu shirkan asghar ẹbọ kékeré ni máa ń jẹ́ gbogbo okùnfà tí bá ti ń múni lọ síbi ẹbọ ńláńlá ńkọ́ o kí ni máa ń jẹ́ o ẹbọ kékeré ni li anna li hadha dawabitun wọ́n nítorí pé ó ń bẹ fún ẹbọ kékeré àwọn òfin tá a fi ń dá a mọ̀ àwọn májẹ̀mú ashirkul asghar wọ́n ní ẹbọ kékeré inda kathiri min al-ulama lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà huwa ma kana wasilatan li shirkil akbar òun náà ni tó bá ti lè jẹ́ okùnfà lọ sí ẹbọ ńláńlá àjẹ́ sí pé ẹ̀rí pé in ti Sheikhul Islam in ti Sheikh al-Allama Ibn Uthaymeen sọ bí báyìí nípa kúwàl bid'u naw'un min ash-shirk ẹbọ kékeré ni wọ́n gbà lérò ṣe bá ní sìn wa wa tashri'u naw'un min ash-shirk ẹbọ kékeré náà gbà lérò nítorí ẹ̀nà fi ń sàlàyé pé Sheikhul Islam Ibn Taymiyyah wọ́n gbèrò pẹ̀lú ọ̀rọ̀ tán sọ yìí wípé ní táwọn ń sọ òun náà ni ẹbọ ẹbọ tó dà gẹ́gẹ́ bí ẹbọ ńláńlá tó dà gẹ́gẹ́ bí kí ẹ forí balẹ̀ fóòsà pé ọ̀rọ̀ ẹbọ kékeré ni wọ́n ń sọ so ọ̀rọ̀ ẹbọ kékeré ni Sheikh Sọ́lé Òfèmí náà ń ṣàlàyé so ibà ní sìyí so ilé ìbáyìí jẹ́ àlàyé lórí ilé ìbáyìí so ni mo fi ṣàlàyé pé nǹkan tí Sheikhul Islam Ibn Taymiyyah ń sọ bí báyìí nǹkan tí Sheikh Sọ́lé Al-Òfèmí ní ń sọ bí báyìí kìí ṣe nǹkan táwọn pípò yìí ń tú nìyẹn so ibà ní sìyí kìí ṣe nǹkan tí wọ́n ń tú nìyẹn so àwọn wá ní ka ọ̀rọ̀ yìí wọ́n ní ka dé sálẹ̀ bí tí mo yìí ẹnu bíi انه واما كونه شركا فلأنه ابتدع في دين الله ما ليس منه والبدع نوع من الشرك لأن المبتدع قد جعل نفسه مشرعا والتشريع نوع من الشرك ولهذا قال تعالى اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح عيسى بن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون أنه بيتوكاني وما واتتكتوا لورنين tó sì jẹ́ sí pé nǹkan tí Sheikh Salih Al-Uthaymin rahimahullahu ta'ala tó ń sọ ó yàtọ̀ gédégédé sí nǹkan táwọn pípù yìí ń sọ so ibà ní sísọ ilé ibà ní àlàyé lórí alákọ̀ọ́kọ́ nínú àwọn ọ̀nà ibi tí wọ́n máa ń lò naam ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tó máa ń lò again nínú tíra yìí náà òní tí a bá lọ wo page 492 ah page 496 nínú tíra tí a sì ń gbéyẹ̀wò yìí náà ni àkíní nǹkan tó wà ń bẹ̀ sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala wọn bọ́rọ̀ bọ̀ wọ́n ni walihada dhammallahu dhammallahu al-mushrikuna ah walihada dhammallahu al-mushrikina fi surati al-an'am wal-a'raf wa ghayrihima wọ́n ni nítorí ilé ìbáyìí ẹ̀rìkìmọ̀ wọn bọ́rọ̀ kan bọ̀ ni wọ́n ni nítorí ọ̀rọ̀ yìí wọ́n ni nítorí ilé ìbáyìí lọ́lọ́wọ́n bá lè kẹ́lá bú àwọn ẹlẹ́bọ nínú suratul an'am àti suratul a'raf àti àwọn ọ̀nà míì tó yàtọ̀ fún méjèèjì lè káwọnihim haramu malam yuharrimuhu Allah nítorí pé àwọn ẹlẹ́bọn kọ́ o wọ́n sì léèwọ̀ ìtọ́nà ọba àlíkẹ́lẹ́ ò sì léèwọ̀ wàlìkáwọnihim shar'u dinan lam ya'dhan bihi Allah àti pé àwọn ẹlẹ́bọ wọ́n dáadáa lẹ̀ àmì wọ́n wọ́n ṣe òfin sínú ẹ̀sìn tọ́nà ọba àlíkẹ́lá ò sí kíni tọ́nà ọba àlíkẹ́lá tí ò yọnu sí tí ò fọwọ́ sí tọ́nà ọba àlíkẹ́lá ò yọ̀ǹda rẹ̀ kàmá fi qawlihi ta'ala gẹ́gẹ́ bó ṣe wà nínú gbólóhùn Ọlọ́run bá tó sọ pé wa ja'alu lillahi mimma dhar'a min al-harthi wal an'ami nasiba àwọn ẹlẹ́bọn kọ́ nínú àwọn ìtọ́lọ́wọ̀n bá alékẹ́lá dá nínú àwọn nǹkan oko àti àwọn ẹranko àwọn ẹran bí àwọn àgùntàn ní àgbò ní àwọn màálù ní àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ràkúnmí kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n fún Ọlọ́run bá nípìn kan nínú ẹ̀ pé ọlọ́run ọba láàmà fi eléyìí báyìí fún wọ́n tó wá ya àwọn kan sọ́tọ̀ nínú àwọn kan tá a wí pé àwọn òòṣà wa láàmà fún lélẹ̀ eléwà nínú suratul an'am ila akhiri sura wọ́n ní títí débi ìparí sura náà wa ma dhakarahu fi sadri suratul a'raf àti nǹkan tọ́lọ́run ọba àlíkẹ́lá sọ níbi bẹ̀rẹ̀ suratul a'raf wa kadhalika qawluhu ta'ala wọ́n ní bákan náà ní gbólóhùn ọlọ́run ọba tó sọ pé am lahum shuraka shara'u lahu min ad-dini ma lam ya'dhan bihi

so jẹ́ ká kọ́kọ́ ṣàlàyé ẹnu ibi tí a kà yìí alákọ̀ọ́kọ́ ni pé ọ̀rọ̀ tí Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala ń sọ bí báyìí àti ọ̀rọ̀ tí kákòókò pẹ̀lú ọ̀rọ̀ tí a ti ń bábọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ níwájú ní page 411 òun ni wípé ṣe rí àwọn ẹlẹ́bọ àti wípé ẹbọ gangan fúnra ara rẹ̀ ne aslu ẹbọ bídà ni ẹbọ bídà ni a sọ pé bídà ẹbọ ni o ìyàtọ̀ ń bẹ láàrin máa padà ka ọ̀rọ̀ Ibn Taymiyyah tí àwọn pípò yìí máa ń ṣìkà tán máa ń ṣìlò níbi abẹ́bí tá a wà náà ni ṣe rí ẹbọ bídà ni kí ni ìtumọ̀ pé ẹbọ bídà ni ìtumọ̀ rẹ̀ ni pé ní ìpìlẹ̀ kana nasu ummatan wahida nípìlẹ̀ gbogbo èèyàn láti àsìkò ànábì Adam àti ìyàwó Hawa àti àwọn àrọ́mọdọ́mọ wọn gbogbo wọn pátápátá ẹ̀sìn Islam ni gbogbo wọn ṣe gbogbo èèyàn wà lórí tawhid ummatan wahida ìjọ ẹyọ kan ṣoṣo ìjọ mùsùlùmí nìkan ló wà lórí ilẹ̀ kò tí ṣẹbọ lórí ilẹ̀ àmọ́ nígbà tó yá tó wá di àsìkò ànábì Nuh àwọn ìjọ ànábì Nuhu àwọn ni wọ́n bẹ̀rẹ̀ ẹbọ pẹ̀lú àwọn àwọn ẹni mẹ́rin tí wọ́n kú láàrin wọn tí gbogbo anáà ti mọ̀tán wọn yẹn ìní pẹ́ lórí ẹ̀ nítorí pé mo fẹ́ gbìyànjú láti summarize àwọn ọ̀rọ̀ tí mo ń sọ yìí gẹ́gẹ́ bí n bá ṣe lágbára mọ́ kí ó ń bà gùn jù púpọ̀ ìfẹ́ gbà wá lásìkò àmọ́ a ti máa gbọ́ ní ibi wá sí àwọn afásúnà ní tó pilẹ̀ ẹbọ lórí ilẹ̀ òun náà ni àwọn ẹni rí mẹ́rin kan tí wọ́n kú lásìkò ìjọ ànábì tó wá di pé wọ́n wá gbẹ́ ère wọn sọtọ́ yẹ pé ńgbà tó padà wá yá ń pẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ sí máa sìn wọ́n ibi tẹ́bọ ti bẹ̀rẹ̀ nìyẹn ìdí tá a fi sọ pé ẹbọ bídà ni nìyẹn ìyẹn ni pé ẹbọ àdádálẹ̀ ni kò sí nípìlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí pé ládàdálẹ̀ ni nǹkan tó yẹ pé kò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ sọ lẹ́yìn lẹ́yìn làwọn yẹn padà wá dálẹ̀ ẹ rí i pé ẹbọ bídà ni ẹbọ wọ́n dá ẹbọ lẹ̀ ni so yẹ báyìí nísìn ẹbọ ò sí nínú nǹkan tí ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so yẹ báyìí nísìn so nítorí ẹ ló àwọn in tó ń sàlàyé lè rí báyìí bẹ̀tà àwọn ilé báyìí ò kí ń gbọ́yé ṣé bá ní sí yìí ẹ rí pé àwọn ẹlẹ́bọ náà dẹ̀ ní wa ja'alu lillahi mimma dhara min al-harthi wal an'ami nasiba àwọn ẹlẹ́bọ ẹbọ tí wọ́n ń ṣe yẹn bídíà ni ìtumọ̀ yẹn ni pé ẹbọ tí àwọn mushrikun sí kò sí nǹkan tí ń jẹbọ so ló fi jẹ́ pé ẹbọ o nǹkan tó jẹ́ pé wọ́n dálẹ̀ ni àwọn ẹlẹ́bọ yìí wà ní wọ́n wá dá ẹbọ lẹ̀ láti máa ṣe kíni láti máa láti lè ní apá àwọn fi ń jọ́sìn ni àwọn fi ń ṣe ìjọ́sìn láti sọ pé gbogbo téèyàn bá ti dálẹ̀ tó bá jẹ́ ẹbọ gbogbo bí téèyàn bá ti dálẹ̀ tó bá jẹ́ ẹbọ tó wá kọ sọ́dà tó wá lánìyàn pé òun ṣe lọ́wọ́n bá ni irú bídíà yẹn irú bídíà tó gbé jáde kúrú Islam nítorí pé aslu iṣẹ́ tó ń ṣe yẹn gangan ẹbọ ni ọwá lánìyàn pé òun ṣe lọ́wọ́n má padà ṣàlàyé lórí ilé pẹ̀lú ògùn ọlọ́run ọba sheikh sọ́lù sèmi náà ní sì padà ṣàlàyé lórí ẹ̀ àlàyé sheikh sọ́lù sèmi náà máa fi clarify ọ̀rọ̀ yìí táwọn ọmọ onírúurú jìí fẹ́ máa dálẹ̀ yìí ṣé bá nísìn ẹ wo ọlọ́run ọba nínú suratul anam wa ja'alu lillahi ja'alu lillah ọlọ́run ọba alekela ń sọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ ọlọ́run wa ní ja'alu lillah wọ́n fún ọlọ́run ọba mimma dhar'a nínú tọ́lọ́run ọba dá ẹ rí i pé àwọn ẹlẹ́bọ náà wọ́n ń ṣe kíni wọ́n ń fún ọlọ́run ọba ni wọ́n ń ṣe nínú àwọn nǹkan tọ́lọ́wọ́ bá dá minal harfi nínú àwọn nǹkan oko wal an'am àti àwọn ẹran àti àwọn ẹran tí mo ti kà síwájú yẹn nasiban wọ́n fún Ọlọ́run bá láwọn ìpín kan bẹ̀ wọ́n wá fún wọ́n wá mú ìpín kejì àwọn ìpín kan bẹ̀ wọ́n fún kíni wọ́n fún àwọn òòṣà wọn so ẹ rí pé ilé ìtàn fún Ọlọ́run bá wọ́n fún nítorí pé fi ń jọ́sìn fọ́lọ́run bá ni so wọ́n dẹ̀ tó fún àwọn òòṣà wọn ní nǹkan míì ẹ rí pé wọ́n ti fi nǹkan míì wọ́n ti gbé ẹ̀tọ́ Ọlọ́run bá fún ẹ̀dá míì wọ́n ti ṣẹbọ nìyẹn so lánìyàn pàwọn jọ́sìn fọ́lọ́run bá so irú irú nǹkan báyìí ṣírìkù gẹ́gẹ́ ní nípìlẹ̀ so irú bídà báyìí yọ̀n jáde kó ní islam títí dé parí sọ́rọ̀ yẹn so ẹ rí i pé mo máa ń ṣàlàyé pé àyà bákan náà tábà tó tẹ̀síwájú nìyẹn o lẹ́yìn tí mo parí ọ̀rọ̀ suratul an'am yìí tán so nínú suratul A'raf wọ́n sàlàyé nígbẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ni wa kadhalika qawluhu ta'ala bákan náà ni gbóná lọ́wọ́ bá tọ́ sọ nínú suratul Shura ẹ̀rìkì mọ̀ ń sàlàyé pé ọ̀rọ̀ àyà tó wà nínú suratul Shura yìí àwọn tọ́nà wọn bá níkẹ́lá ń bá wí gẹ́gẹ́ bẹ́ẹ̀ àwọn al-mushrikun ni àwọn ẹlẹ́bọ̀ pilẹ̀ ni torí pé àyà yìí ńgbà tí ń sọ kalẹ̀ àwọn oníbídà ní ń bá wí so nísìn kìí àwọn oníbídà ní ń bá wí so àwọn ẹlẹ́bọ̀ ìpìlẹ̀ àwọn kùfàrù Quraysh ní ń bá wí pé Sheikhul Islam Ibn Taymiyyah náà dẹ̀ lóbẹ̀ẹ́ òní pé wọ́n ní wọ́n ní nínú àwọn ẹ̀rí tó sọ bẹ́ẹ̀ pé am lahum shuraka ìjí àwọn ẹlẹ́bọ lahum tó wà níbàyà ń wo lọ́nà ọba ní kẹlẹ́mbáwí pẹ̀lú dọ̀míru àwọn tí wọ́n tí wọ́n jẹ́ third person yìí tán jẹ́ tí wọ́n jẹ́ ní tá ń sọ̀rọ̀ ń pa wọn yìí dọ̀míru lahum tó wà níbàyà ń wo lọ́nà kufaru Qurayshi ni àwọn mushrikun ni ọlọ́ni am lahum shuraka ìjí àwọn ẹlẹ́bọ yìí sí wọ́n ní fún ọlọ́run ọba ni shara'u lahum min ad-din tó ń fún wọn láwọn ẹ̀sìn láwọn ẹ̀sìn ẹbọ tí wọ́n ń ṣe yìí ma lam ya'dhan bihi Allah tó yẹ pọ́lọ́run ọba àlékẹ́lẹ́ ọ̀sìn kìíní tí ò fọwọ́ sí so eléyìí báyìí jẹ́ kó pé áyà ń kọ́ áyà tí ó ń bá wọn ẹlẹ́bọ wí ni wa qad qala ní bákan náà ọlọ́run dájúdájú àwọn ọlọ́wọ́n bá ń kọ́ o àwọn aláàrán ìlà nẹ́bí sallallahu alaihi wasallam shahidan lẹ́ni tí ó mọ̀ jẹ́ ẹlẹ́rìí lé àwọn èlórí wọn mubashiran àti tí ó mọ̀ fún wọn ní ròdùnú wà nadhira àti tí ó mọ̀ fún wọn ní tí ó mọ̀ kìlọ̀ ìyá ọlọ́wọ́n bá fún wọn wa da'iyan ila pèpè lọ́sọ́dọ̀ ọlọ́wọ́n bá ni kìí

gbogbo ẹnikẹ́ni tó bá lọ pèpè lọ sóde ẹlòmíì yàtọ̀ fún ọlọ́run ọba tó bá ń pèpè lọ síbi ká máa jọ́sìn fún nǹkan míì yàtọ̀ fún ọlọ́run ọba fákọ̀dí ashraka irú ẹni bẹ́ẹ̀ ti ṣẹbọ nìyẹn o tó bá ti ń pèpè lọ síbi ká máa jọ́sìn fún nǹkan míì yàtọ̀ fún ọlọ́run ọba òun pèpè lọ sọ́dọ̀ nǹkan míì yàtọ̀ fún ọlọ́run ọba fákọ̀dí ashraka irú ẹni bẹ́ẹ̀ ti ṣẹbọ nìyẹn wà man da'a ilayhi gbogbo ẹnikẹ́ni tó bá lọ pèpè lọ ọlọ́run bi ghairi idnihi láì sí yọ̀ǹda ọlọ́run ọba ń bẹ ọ̀dọ̀ ọlọ́run ọba náà ló ń pèpè sí àmọ́ kìí ṣe pé ìyọ̀ǹda ọlọ́run ọba ló fi ń pèpè kìí ṣe tọ́lọ́run ọba àlékẹ́ láfẹ́ kó fi pèpè sọ́dọ̀ ọlọ́run ọba ló fi ń pèpè sọ́dọ̀ ọlọ́run ọba kìí ṣe ìlànà tọ́lọ́run ọba gbé kalẹ̀ pé kíyàn fi pèpè sọ́dọ̀ ọlọ́run ọba ló fi ń pèpè sọ́dọ̀ ọlọ́run ọba fàkọ́dì tàdà irú ẹni bẹ́ẹ̀ ti ṣe bídà nìyẹn kódà fún gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ kéwúyé tó bá dẹ̀ mọ òṣìlúbù bí àwọn lárúbáwá ṣe máa ń sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí mo kà yìí ṣéèkì gan ti jẹ́ kó yẹ pé bídà yàtọ̀ sẹ́bọ̀ ẹbọ sì yàtọ̀ sí bídá gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ kó bá gbọ́ kéwúyé o ẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ní adna rasid nínú ma kéwú so yíba ní sí yìí kó jẹ́ pé kódà ìmọ̀ rẹ̀ ó kéré jùlọ nínú ma kéwú tó bá gbọ́ kéwúyé níwọ̀nba yóò ti mọ̀ yí pé Islam Ibn Taymiyyah à ń sọ mi báyìí ní kébìdí ayàtọ̀ sẹ́bọ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni faman da'a ila gbogbo ẹnikẹ́ni tó bá pèpè lọ́sọ́dọ̀ nǹkan mí yàtọ̀ fún ọlọ́run ọba tó bá pe àwọn èèyàn lọ́sọ́dọ̀ nǹkan mí yàtọ̀ fún ọlọ́run ọba àbó pè wọn lọ síbi ká máa jọ́sìn fún nǹkan mí yàtọ̀ fún ọlọ́run ọba fakọd ashraka irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣẹbọ nìyẹn ẹni pé wọ́n yẹjú iṣẹ́ ẹbọ òun náà ni kí wọ́n máa pèpè sí nǹkan mí yàtọ̀ fún ọlọ́run ọba kí wọ́n máa pèpè sọ́dọ̀ nǹkan mí yàtọ̀ fún ọlọ́run ọba kí wọ́n máa pè yàn lọ síbi ká máa jọ́sìn fún nǹkan mí yàtọ̀ fún ọlọ́run ọba ẹbọ nìyẹn wọ́n wá ní wàmándà wáwù tó wà ní báyìí wáwù làákùfì ni wà làákùfì yaqtadi al-mughayara ó túmọ̀ sí pé ọ̀rọ̀ tó ń bábọ̀ yìí ó ti yàtọ̀ fún ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tó ń fẹ́ sọ yìí ti yàtọ̀ fọ́rọ̀ tó ń bábọ̀ ó túmọ̀ pé n tá a fẹ́ sọ ìdájọ́ rẹ̀ ti yàtọ̀ fún ìdájọ́ tá à ń sọ bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé téèyàn bá lo àti nínú ọ̀rọ̀ ó túmọ̀ sí pé nǹkan alákọ̀ọ́kọ́ yẹn nǹkan ẹlẹ́ẹ̀kejì yẹn yàtọ̀ fún nǹkan fún bí kéèyàn sọ nísìnyẹn ní ẹ̀wà àti búrẹ́dì ẹ̀wà àti búrẹ́dì àti yẹn ti jẹ́ kó pé búrẹ́dì yàtọ̀ fẹ́ wà téèyàn bá ti lo àti bí ọ̀rọ̀ kò ní bá ọ̀rọ̀ mú kẹ́ni búrẹ́dì àti búrẹ́dì téèyàn bá ní búrẹ́dì àti búrẹ́dì ó túmọ̀ sí pé ẹni tí ń sọ̀rọ̀ nǹkan ń ṣe brain yẹn àbí ẹ̀wà àti ẹ̀wà kí ló jẹ́ mo jẹ ẹ̀wà àti ẹ̀wà àwọn yóò pé ọmọ tiwa yíwọ́ báyìí o eléyìí lóhun jẹ ẹ̀wà àti ẹ̀wà wàláì ó ń kálu àbẹ́yìn náà tẹ́ bá gbọ́rùn kaba ẹni fura tó bá sọ pé mo jẹ ẹ̀wà àti ẹ̀wà àbí mo jẹ ráìsì àti ráìsì ọjẹ ráìsì ń jẹ ọjẹ ráìsì tó bá ti ní àti in expect lẹ́yìn rẹ̀ ni pé in fẹ́ fi kún yàtọ̀ sí ti alákọ̀ọ́kọ́ mẹ́ta mo jẹ ẹ̀wà àti ráìsì mo jẹ ráìsì àti ẹ̀wà mo jẹ ráìsì àti ẹja mo jẹ ráìsì àti ẹyin ẹtí wọn sàn àti yẹn tá a bá ti lo àti ó túmọ̀ sí pé in tá a fẹ́ fi kún yẹn ó ti yàtọ̀ sí nǹkan alákọ̀ọ́kọ́ àmọ́ kí wá ní ẹ mo wọ bàtà àti bàtà mo wọ bàtà àti ẹ̀wù lọ́sọ̀ọ́ so ó túmọ̀ àti in tí mo fẹ́ fàyọ pẹ̀lú atfu nìyẹn wọ́n ní wà máa ń dáa wà ń bíbà yìí atfu ni ẹnikẹ́ni tóun bá wá lè pe wà máa ń dáa ilé yìí ẹni tó bá wá lè pèpè lọ́sọ̀dọ̀ ọlọ́run ba ẹni pálá ọkọ̀ wọn ẹni tó bá pèpè lọ́sọ̀dọ̀ nǹkan mí yàtọ̀ fọlọ́run ba ìdájọ́ rẹ̀ nípò sẹ́bọ̀ ó pèpè lọ́sọ̀dọ̀ ọlọ́run ba ó ti ráìtì báyìí ó kọ́kọ́ ráìtì pọ́pù lọ́sọ̀dọ̀ ọlọ́run ba ibi tó ti wá rọ́ǹgì ni pé bìrẹ́dì ìdùnnìyì láì ṣe ìlànà tí ọlọ́run bá lè kẹlá fọwọ́ sí lọ́wọ́ lò ibi tó ti jẹ̀bi nìyẹn ìpínpín lọ́sọ̀dọ̀ ọlọ́run bá gan kọ́ ló fi jẹ̀bi àmọ́ ibi tó ti jẹ̀bi ni pé bìrọ́ìrì ìdìnìhì pẹ̀lú nǹkan míì tó yàtọ̀ fún tọ́lọ́run bá lè kẹlá yọnu sí tọ́lọ́run bá lè kẹlá fọwọ́ sí ló fi pèpè lọ́sọ̀dọ̀ ọlọ́run bá fakọ́dì tada àbídíà lòun ṣe kò sẹ́bọ̀ wọ́n wá ní ẹwà mọ̀ wo bí báyìí ibi tó wá fọ́ ní jùlélẹ̀ ibi tí mo ti wá mọ̀ pé káàyè odó ti fọ́ ojú àwọn ọmọ jàbátá yìí àti jàbátá fúnra rẹ̀ wàlọ́ọ̀ jàbátá ti lóbi rí o àwọn ọmọ rẹ̀ náà wọ́n ń lò gánsìn wàṣírkú bídàtún wàṣírkú bídàtún ẹ̀rí tó wà bíbáyì ẹjẹ́ kọ́kọ́ tú bí àwọn ọmọ jàbàtá bí rọ̀ṣídì ṣe ń tú àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ yókù náà gbogbo àwọn yókù tọ́jọ́ ọmọ jàbàtá yìí kánà ń bẹ ń ṣakí kánà ń bẹ lọ́yọ̀ọ́ kánà ń bẹ wọ́n sàkóra wọn káàkiri jákujàku nígbà tó bá tú mo gbọ́ ní ẹnu ìkan ní Yusuf ìgbà tí òun àti Dr. Asra Bilal Asra tí wọ́n jọ ń sọ̀rọ̀ lórí fóònù tó jẹ́ ń sọ̀rọ̀ lórí fóònù nípa wípé olóhùn fẹ́ mú kíṣẹ́ ti Rashidi Ìbàdàn Abubedi tí ń sẹ̀wọ̀n yẹn olóhùn fẹ́ mú kíṣẹ́ ti kan fún Dr. Asra pé kan gbọ́ so ibi tó ti wá ń sọ̀rọ̀ pé òun nílé mú wá mọ́ nǹkankan in tó bá ti gbọ́ in tí mo ń sọ yóò ti rí yóò gẹ́ẹ̀tì nǹkan tí mo fẹ́ sọ yìí dáadáa ibi tó ti wá ń sọ̀rọ̀ nípa pé ẹ pé àwọn òun lè mú wá torí pé ẹ ti dún bídíà ẹlẹ́bọ̀sì ní nǹkankan sheikh afa yìí dr asro wọn wá ń bi léèrè pé nígbà tí ó pè ó ní sharhu ó pè ní sharhu iqtida'i siratil mustaqim ẹ̀kọ́ mọ́lódò ni wọ́n kéye sharhu ni ó ta'liqu ni ó kéye sharhu ó ní sharhu iqtida'i siratil mustaqim tí Sheikh Salihu Uthaymin ní ṣe kan lọ́ka ó ní wọ́n sọ pé wa shirku bid'atun pé kódà bídíà gan ẹbọ ni ah, àyà mi sì já pé báwo làwọn ni ìyàtọ̀ ń bẹ láàrin ṣẹ́rú wọ́n lè wọ́n lè lábúmọ́ sọ fáwọn tí wọ́n aláìmọ̀kan tí wọ́n kàn lọ jókòó síwájú àwọn pípò tán ní wọ́n tú kéwú wọn mọ kéwú wọn sí kí nìkan ìwọ ò lè mọ tí bá ń tútù kútù fún ẹ̀ ìwọ tó ọmọ mubtada àti khobar ọmọ mudaf àti mudaf ilay ọmọ an-na'tu wal-man'ut tí èèyàn bá ń fi an-na'tu wal-man'ut tí bá fi ń tú mubtada àti khobar fún ọ àbí fi ń tú mudaf àti mudaf ilay fún ọ bó ló ṣe mọ̀ pé ń ti kéwú tú ẹwùn kan tó wà ní báyìí mubtada àti khobar ni al-mubtada wal-khobar lọ́wọ́ ní báyìí wà ṣírkù bídà àtún ẹbọ gan o ẹbọ bídíà ni ó yàtọ̀ fún bídíà ẹbọ ni tí n bá sọ pé bídíà ẹbọ ni ìtumọ̀ ẹni pé mo sọ pé bídíà ń ìdájọ́ ẹbọ ló mú àmọ́ tí n bá sọ pé ẹbọ bídíà ni ìtí mo ń sọ ni pé ẹbọ àdádálẹ̀ ni kò sí nípìlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so in ti Sheikhul Islam Ibn Taymiyyah sọ mi ni pé wà ṣírkù bídà àtún ṣírkù ń kọ́ àdádálẹ̀ ni kí ni tán gbà lérò ìtàn gbà lérò pẹ̀lú ilé ni pé ní ìpìlẹ̀ ayé ní ìpìlẹ̀ àwọn ọmọ ànábì adam àti ní ìpìlẹ̀ ọmọ ànábì adam kò sí nǹkan tán pìlẹ̀ bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ayà tí mo sáájú kí ẹ pé kana nasu ummatan wahida faba'atha Allahu nabiyyina mubashirina wa mundhirin ayà yẹn jẹ́ kó yọ lásìkò ìjọ ànábì Nuhu lẹ́bọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ so ìgbà yẹn ni wọ́n dá ẹbọ lẹ̀ so ẹbọ àdádálẹ̀ lẹ́bọ in táwọn yẹn padà dálẹ̀ nígbẹ̀yìn ńlẹ́bọ in tí ò sí nílẹ̀ tí ò sí lára tí ò sí nípìlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́bọ so kesi kí wọ́n sọ wípé bídíà ìdájọ́ rẹ̀ ẹbọ ni tán sọ wípé ẹbọ gẹ́gẹ́ àdádálẹ̀ ni tán dálẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ so ṣe báyìí so nǹkan tí Sheikhul Islam Ibn Taymiyyah àwọn àti ìpín bídíà o ẹ̀bọ̀ ni láti lè jẹ́ kó yé wa wípé ẹ̀hẹ́n ẹ̀ṣẹ́ tí bá ń sin wọ́n lẹ́bọ̀ ni bídíà èyí sì ní bídíà pín àwọn òzùbìlà so tí Sheikh Islam sì sọ ni pé bídíà ńkọ́ ẹ̀bọ̀ ńkọ́ àdádálẹ̀ ni nítorí padà dálẹ̀ ni tí ò sí ń pilẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ni wal mubtadi'u ya'ulu ila shirk ẹ mà wá jumla tó tẹ̀lé òun ló nà lè fáyì ìtukùtù tó ń tugan wal wọ́n ní oníbídíà o yóò padà yóò padà lọ síbi ẹbọ ẹ dákun tó bá jẹ́ sí pé oníbídíà ẹlẹ́bọ ní láti pìlẹ̀ wọ́n wá sọ pé ẹlẹ́bọ o yóò padà dẹ́lẹ́bọ ẹlẹ́bọ o yóò padà lọ síbi ẹbọ ẹtí ọ̀nà sábà yìí sìn ọlọ́pàá o yóò padà lọ síbi ọlọ́pàá <laughs> ẹ dákun bò nìyẹn irú o yóò padà dọ ọmọge bóun lọ́mọ ọ̀pẹ̀yàn lọ́mọge ọ̀rẹ́dì ọwá ni yóò padà o yóò padà dá arúgbó ló pé tẹ́lẹ̀ tó tẹ́yìn bá sọ pé ọ̀dọ́ o yóò padà di arúgbó ó túmọ̀ sí pé ẹ̀hẹ́n ọ̀dọ́ yàtọ̀ sárúgbó nìyẹn láti sọ pé yóò padà di arúgbó wọ́n ní wà ní tẹ́dẹ̀ yẹ wúlò ila shirk oníbídíà o yékíní o oníbídíà o yóò padà sí kíní yóò padà bọ́rọ̀ rẹ̀ débi pé yóò mọ̀ ṣẹbọ so ẹ̀rí pé ó túmọ̀ sí pé nígbà tó fi ń jẹ́ oníbídíà yẹn kò tí ì dẹ́lẹ́bọ nìyẹn nígbà tó fi ń jẹ́ oníbídíà yẹn kò tí ì sí kíní kò tí ì dẹ́lẹ́bọ lẹ́fi pé yẹ wúlò ila shirk wọ́n ní walam yujad mubtadi'un illa wa fihi naw'un min ash-shirk wọ́n ní ẹ̀ wá lè rí oníbídíà kan àfi kó jẹ́ pé ìran kan nínú rẹ̀ bọ yóò wà lára rẹ̀ ṣé báyìí nísìnyí so ó wá lè jẹ́ ìran ẹbọ ó lè jẹ́ ìran ẹbọ kékeré ó sì lè jẹ́ ìran ẹbọ ńláńlá ṣé báyìí nísìnyí so kama qala ta'ala gẹ́gẹ́ bọ́lá ọba lẹ́gẹ́ sọ pé ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaba min dunillah wal masiha ibn maryam wa ma umiru illa liya'budu ilahan wahida la ilaha illahu subhanahu amma yushrikun wọ́n ní wa kana min ishrakihim bihim wọ́n nínú ẹbọ tí àwọn tí àyà yìí ń bá wí ṣe annahum ahallu lahum alharama fa ata'uhum òun náà ni pé àwọn olórí wọn wọ́n ń ṣe ẹ̀tọ́ ọlọ́run ọba léèwọ̀ fún wọn àwọn náà dẹ̀ ń tẹ̀lé wa harramu alayhim alhalal wọ́n dẹ̀ ń ṣe wọ́n dẹ̀ ń ṣe wọ́n dẹ̀ ń ṣe léèwọ̀ lé wọn lórí ẹ̀tọ́ ọlọ́run ọba fàtọ̀ ehùn wọ́n dẹ̀ tẹ̀lé wọn lórí ẹ̀ ṣé wá ní bí báyìí wọ́n wá fi wọ́n síbi wàlbídà wà ṣírkù bídà tún ibẹ̀ ni ọ̀rọ̀ sheikh wọ́n ni ṣírkù tí oníbídà kó ọ̀nà méjì ló pín sí náà yata'allaqu bil uluhiyya ibi tá ma ń lò níyàn pé ẹ̀rí shirkul mubtadi'i naw'an ẹbọ tí oníbídí àkó sí ẹbọ méjì ni náà yata'allaqu bil uluhiyya wọ́n ní ìran alákọ̀ọ́kọ́ nínú ẹbọ tó bídí àkó sí o ẹbọ kan ni tó ní ṣe pẹ̀lú uluhiyya ìbádà wọ́n ní ìran ẹlẹ́ẹ̀kejì òun ní ṣe pẹ̀lú rububiyya pẹ̀lú àwọn sí ọlọ́run ọba amma ta'alluquhu birrububiyya wọ́n ní ẹ jẹ́ ká kọ́ mú ìran ẹlẹ́ẹ̀kejì náà òní ká kọ́ sàlàyé lákọ̀ọ́kọ́ wọ́n ní ẹ̀yẹ̀ wá rí ọ̀nà tí ó fi ní ṣe pẹ̀lú rububiyya iṣẹ́ ọlọ́run ọba li annahu wọ́n ní torí pé oníbídà nǹkan ó sòfin sínú ẹ̀sìn iṣẹ́ ọlọ́run ọba dẹ̀ni wa nasoba nafsahu hakiman hakiman wa nasoba nafsahu hakiman ó gbéra rẹ̀ kalẹ̀ ó gbéra rẹ̀ dúó gẹ́gẹ́ bí ẹni tí ó máa mú òfin wá ẹni tí ó máa dájọ́ ọmọ ṣẹ́rìàn àti ẹni tí ó máa ṣòfin lè anna hu láyà bídà àtàn wọ́n nítorí pé kò ní ṣe bídà illa wa huwa ya'taqidu annaha qurba àfikọ́ yẹ pé ládìí sọ́kàn wípé òun fi ń súnmọ́ lọ́wọ́n bá ní ọ̀nà alákọ̀ọ́kọ́ nìyẹn wa amma ma yata'allaqu bil uluhiyya bil uluhiyya wọ́n ní ẹ̀wá rí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìbádà fali annahu ittaba'a hawa wọ́n ní nítorí pé irú ẹni báyìí nǹkan ó tẹ̀lé fẹ́nu rẹ̀ ni wa khalafa mawla ó dẹ̀ yapa sí ọlọ́run ọba ọba tó dáa wa hadha yata'allaqu bil ibadati wal uluhiyya eléyìí ti ní í pẹ̀lú pé èèyàn jọ́sìn fún ìfẹ́nú ti ní í pẹ̀lú ọ̀rọ̀ ìjọ́sìn yẹn so wọ́n ní ẹ ti rí báyìí o nǹkan tí Sheikh Salih Fèmí ní sọ lélẹ́yìí o pé oníbídíà ń kọ́ owó ṣe tashri'i ó gbéra rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí àti hakim so sẹ́ni pé ṣírkù ní báyìí so nítorí ṣírkù nínú rububiyya nìyẹn so wá ní eléyìí bá ti Sheikh Salihu Uthaymin ní sọ yìí so ẹ̀yin lẹ gbọ́yé ẹ̀dẹ́ ń lo ọ̀rọ̀ àfà sórí ìfẹ́ nú yín nìyẹn kí sì nǹkan tí Sheikh Salihu Uthaymin ní sọ lẹ́ ń sọ táwọn afá bá ń sọ̀rọ̀ nígbà míì wọ́n máa sọ̀rọ̀ tí ó wà mujmal tí ó jẹ́ ọ̀rọ̀ bọ̀rọ̀ gidi so nígbà tó bá wá yá wọ́n wá fàṣọ́lá rẹ̀ wọ́n wá sí fọ́sọ́wẹ́ rẹ̀ pé tàbá ń sọ̀rọ̀ òkè sí gbogbo wọn lágbàlérò nǹkan ni o so yí báyìí nísìnyí eléyìí báyìí tó bá rí báyìí eléyìí báyìí tó bá rí báyìí báyìí ní ìdájọ́ rẹ̀ báyìí ní ìdájọ́ rẹ̀ torí pé àwọn tí wọ́n ń bá sọ̀rọ̀ ní mọ̀kọ́ọ̀mù bí tán wà yìí àwọn tán bá student of knowledge tán dẹ̀ wọ́n wájú wọn náà ṣéèkì dẹ̀ mọ ibi táwọn ti bẹ́kọ̀ dé fáwọn táwọn bá sọ̀rọ̀ so ibà ní sin yìí torí pé li kulli maqamin maqal àwọn afáàdẹ̀ ni wọ́n gbà yí pé kó tó lè máa mú ọ̀rọ̀ báyìí òun láti kẹ́kọ̀ọ́ dáadáa ná nítorí ẹ̀tẹ́yìn náà fi sọ pé man kana shaykhuhu àṣìṣe rẹ̀ yóò pọ̀ ju dédé rẹ̀ lọ yóò pọ̀ ju ìmọ̀nà rẹ̀ lọ so ibà ní sí yóò máa ṣàìṣe gan irú ẹnìkan tó ṣẹlẹ̀ sí wọn báyìí so irú ẹnìkan tó ṣẹlẹ̀ sí wọn báyìí ẹ dákun tó bá sọ yí pé èèyàn tẹ̀lé fẹ́ nú ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ tó wà mujmal nìyẹn pé ọ̀nà tó fi ọ̀nà ẹni ẹ̀ ń tẹ̀lé fẹ́ nú rẹ̀ so ẹ dákun ẹni tí mutí sóhun ọ̀tẹ̀lé fẹ́ nú rẹ̀ ṣe òfin ọlọ́run ní tẹ̀lé pẹ̀lú títí mú ẹni tí ń ṣe zina ittaba hawa am lam yattabi'hu ó tẹ̀lé fẹ́nu rẹ̀ àbí ó tẹ̀lé fẹ́nu rẹ̀ ó tẹ̀lé fẹ́nu rẹ̀ nìyẹn so bẹ́ẹ̀ bá ṣe sọ fún níbẹ̀ ṣe sọ nípo níbi díà bẹ́ẹ̀ náà máa ń sọ ń pẹ̀lẹ́ṣẹ̀ náà bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń sọ ní pẹ̀lẹ́ṣẹ̀ torí pé ẹni tó bá ṣe zina náà ìfẹ́nu rẹ̀ ló náà tẹ̀lé kìí ṣe òfin ọlọ́run ọba kìí ṣe ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam ló tẹ̀lé ìfẹ́ nú ẹ̀ ní tí ẹ̀mí rẹ̀ fẹ́ nú ṣe yẹn so ẹ rí i pé wa khalafa mawla ó sì yapa ọlọ́run ọba tó dáa sẹ́ni tó mutí náà yapa ọlọ́run ọba tó dáa àbọ̀tẹ̀lẹ̀ ọlọ́run ọba tó dáa ṣé ẹni tó ṣe zìnà ó yapa ọlọ́run ọba tó dáa àbọ̀dọ́gba pẹ̀lú ọlọ́run ọba tó dáa àbóse ń tọ́nà ọba tó dáa fẹ́ kó ṣe ẹ̀rí pé òun náà khalafa mawla bá ṣe sọ fún níbi díà nafsu ṣe ìnámọ̀ sọ fún fẹ́lẹ́ṣẹ̀ náà kódà àwọn àfáà mọ́ bá débi pé gbogbo ẹnikẹ́ni pé tọ́ọ̀tù ṣètọ́ọ̀nì ni ń tẹ̀lé sù ni ẹ dákun téèyàn bá tẹ̀lé sù téèyàn bá tẹ̀lé sù ṣé irú èèyàn báyìí náà ṣé irú nǹkan kan náà kọ́ ni pẹ̀lú ilé báyìí àtẹn tó tẹ̀lé fẹ́nu rẹ̀ àtẹn tó tẹ̀lé sù ó ti wọ́ṣìpù ẹni tó ń tẹ̀lé nìyẹn ló fi mọ̀ yí pé kìí ṣe gbogbo ìmọ̀ ìmọ̀ sọ pé lágbájá ó ṣe nǹkan báyìí ó wọ́ṣìpù èèyàn báyìí ló túmọ̀ sí pé fil haqiqa ó túmọ̀ ṣírkì sẹ́wọ́n sábà yìí sìn so wọ́n ní wa hadha yata'allaqu bil tẹ̀lé fẹ́nu rẹ̀ ńkọ́ o tó yapa ọlọ́run ọba tó dá o so ibà nísìn ó ti ní í ṣe pẹ̀lú pé ń jọ́sìn fún fẹnu rẹ̀ nìyẹn so ajẹ́ pọ́ lọ́tí náà ń kọ́ ẹlẹ́bọ lòun náà nù o ẹ̀dì kọ̀wárìjì nìyẹn kọ̀wárìjì kú ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà so ibà nísìn ọlọ́tí náà ń kọ́ ẹlẹ́bọ ni torí pé òun náà tẹ̀lé fẹnu rẹ̀ àbí àbí kò tẹ̀lé fẹnu rẹ̀ ẹ́ ẹni tí ń ṣe zìnà kò tẹ̀lé fẹnu ẹ̀ so subhanallah eléyìí báyìí túkútù ni alákọ̀ọ́kọ́ tẹ́sí wọ́n pé nasọba nasọba mushari'an wa hakiman ẹ̀lẹ́ eh, annahu sharra'a wa nasaba nafsahu hakiman wa mushari'an ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kò túmọ̀ sí pé wọ́n sọ yìí pé ó ti wá di ẹbọ tó gbé jáde kónú islam nìyẹn nítorí wípé èèyàn lè ṣe tashri'u èèyàn dẹ̀ lè hakama bi ghairi ma anzala Allah èèyàn lè mú àwọn ìdájọ́ wá àwọn òfin wá èèyàn dẹ̀ lè ṣòfin sínú ẹ̀sìn tí ò ní jẹ́ káfíìr tí ò ní jẹ́ mushrik àti fún wa lẹ́rìí lórí eléyìí báyìí pé ààrẹ ni tó hakama bí ghairi ma anzalalla bí ghairi shari'ati bí ghairi shari'ati nabiyyina muhammadin sallallahu alaihi wasallam hakama bí shari'ati mansukha ó hakama pẹ̀lú shari'a tọ́lọ́run ti parẹ́ tí Ọlọ́run bá lè kẹ́lẹ́ òfin sòfin mọ́ shari'a nabi kò fi dájọ́ tó ti bẹ́ ńgbà tó kú anabi sallallahu alaihi wasallam ní káwọn kinu sí lára ọmọ ìyá wọn ni oní ni annajashi ṣe bá nísìn ló fi jẹ́ sí pé òun nìkan náà ni mùsùlùmí níbi tí ó kú sí ìgbà tó dẹ̀ kú kò sẹ́ni bọ́dì tí ó kírun sí lára lànàbí sallallahu Madina pé Najashi ti kú ẹja kírun sí lára tó kébi tó kú sí ńkọ́ o kò sí mùsùlùmí kankan tí ó kírun sí lára wa huwa ẹni mọ̀ Najashi tá dẹ̀ ń sọ yìí ó hakama bi ghairi ma anzalallah so ibà ní sin eléyìí náà tashri'u ni ẹ̀yọ́ kan wá lọ mú ọ̀rọ̀ yẹn ẹ wá máa lọ síbi fẹ́nu yín so inshallah ta'ala ẹ jẹ́ ká ṣe àgbéyẹ̀wò àwọn ibi tí sheikhul islam ibn taymiyyah sheikh salih al-uthaymin rahimahullahu ta'ala ibi tẹ́tí wọ́n ń ṣàlàyé fún rárá wọn ní fọ́síwẹ́wẹ́ nípa ìdájọ́ oníbídà ìdájọ́ bídà ẹ̀rìkí bí báyìí mo ní táwọn afá bá ti ń sọ̀rọ̀ ńgbà míì àwọn afọ́ sọ̀rọ̀ bọ́rọ̀ gidi tó bá yá níbò míì tó bá dé àyè ibi kí ni ìdájọ́ nǹkan báyìí ìgbà yẹn wọ́n àṣàrà ìpé ìdájọ́ tó bá ṣe báyìí báyìí ni ó máa jẹ́ ìdájọ́ tó bá ṣe báyìí báyìí ni ó máa jẹ́ torí pé ìgbà tẹ́ ti bèrè ìdájọ́ yẹn ó ti dọ̀rọ̀ yẹn kí ẹ̀ sì tafsil kí ẹ̀ sì fọ́ síwẹ́wẹ́ pé ẹlẹ́ báyìí o tó bá rí báyìí lórí tó bá rí báyìí lórí ṣe bá ní sè ìgbà míì dẹ̀ ní tẹ́ bá wà níbi wá sí abẹ́wà níbi tẹ́ so ẹni tí ò wá ma tóun ò sí lára wọn tóun bá kàn rọrọ yẹn òun kàn sí gbọ́ ni ló fi jẹ́ pé ìmọ̀ kàtíra ó bùkátà pé kí ìyẹn jẹ́ kí ni òkè yẹn gba ìmọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ kì í pọ́ kà wá gbọ́ra lásán kà lọ́ ma kàtíra so inshallah ẹ jẹ́ ká wá gbọ́ Sheikh Salihu Uthaymin tó ń kàtíra rẹ̀ yìí náà ni o ká wá gbọ́ngbà tó ń bi so ilé yìí báyìí máa fi sáré kà kí so ila fadilatu Sheikh wọ́n bí Sheikh Salih Al-Uthaymeen lérè nínú fatawa wọn rahimahullahu ta'ala kọlọ̀bà kọba wa kẹwọn wọ́n ni da'amul muslimina fil kharij ìmọ̀ràn àwọn mùsùlùmí tí wọ́n wà níta lọ́wọ́ tí wọ́n sí Saudi Arabia ká máa ràn wọ́n lọ́wọ́ alba'du yaqul wọ́n lápá kan wọ́n sọ wípé hunaka fi'atun mu'ayyana indaha bid'a pé àwọn èèyàn kan bẹ ní ìta tẹ̀ ń wí iye tí wọ́n sí Saudi Arabia tó yẹ sí pé bídà ń bẹ lọ́dọ̀ wọn oní bídà ni wọ́n àwọn ìjọ kan bẹ̀ tó yẹ pé bídíà oníbídíà ni wọ́n wọ́n ni la tudfa al'amwalu ilayha wọ́n ni a gbọ́dọ̀ máa fún àwọn wọ̀nyí lówó àwọn oníbídíà tí ń bẹ́ ń tàyí wọ́n la gbọ́dọ̀ máa fún wọn lówó fama huwa dhabit wọ́n ni kí ni májẹ̀mú tó wà ń bí ilé ìbáyìí wọ́n bí sheikh islam ibn taymiya wọ́n dáhùn pẹ̀lú gbólóhùn wọn yí pé almuslimuna fil kharij àwọn mùsùlùmí tí wọ́n wà níta tí wọ́n sí Saudi Arabia la shakka anna kathiran minhum wa laysa kulluhum indahum bid'a wọ́n ní kò síyèméjì pé ọ̀pọ̀lọpọ̀ wọn kìí ṣe gbogbo wọn o wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ bọ́n yìí sọ náà nìyẹn mú yìí sọ ìgànnà yìí sọ o wọ́n ní la shakka kò síyèméjì anna kathiran minhum pé ọ̀pọ̀lọpọ̀ wọn wa laysa kulluhum wọ́n ní kìí ṣe gbogbo wọn o indahum bid'a bid'a ń bẹ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́pọ̀lọpọ̀ bid'a ń bẹ lọ́dọ̀ walbida'atu wọ́n ní bídíà dẹ̀ ní minha ń bẹ nínú ẹ̀ ṣe pé nígbà tán bèèrè kí ni dọ̀wábìt fi sàlè fún ní bídíà tó wà níta lówó sàlè fún wọn lówó àbáàlè fún wọn lówó wọ́n bèèrè ó nìdí tafsil iṣẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ma fàṣọ́là wọ́n bẹ̀rẹ̀ sí ma ṣe fọ́sọ́wẹ́ wọ́n ní walbida'atu bídíà ńkọ́ o minha ó ń bẹnu ẹ̀ ma yu'dharu fihi al àwọn ilé tó jẹ́ sí pé a ṣe àmójúkò fáwọn èèyàn lórí ẹ̀ á fún wọn ní excuse àbáwọn èèyàn wà wáwí lórí àwọn bídíà yẹn ń bẹnu ẹ̀bẹ̀ e wà minha ma yasilu ila darajatil fisqi wọ́n ló sì ń bẹ nínú bídíà tó yẹ sí pé òun gbé yẹn dépò pòkì ẹ̀rí wé ń sìn wọ́n ní àwọn wọ́n ní bẹnu bídíà ilé tó yẹ sí pé kódà kò ní sọ̀rọ̀ yẹn pòkì á fún ẹni tí bá ń ṣe lẹ́ excuse pé eléba yìí kò mọ tí ń ṣe ni Waminha minha ó dẹ̀ bẹ́nu ma yasilu ila darajati ma yasilu ila darajati fisqi ilé tó yẹ́ pé ó dé ipò pé a ní fojú fún yàn ó gbìyàn dé pòpò kí wa minha ó wá ń ma yasilu ila darajati kufri eléyìí tó gbìyàn dé pò pé ó di kèfèrí ẹ máa wọ́n sìn eléyìí tó gbìyàn dé pò di kèfèrí ń fa ashabul bid'ati mukaffira wọ́n ní àwọn tí ń ṣe bídíà eléyìí tó sọ̀yàn di kèfèrí la tajuzu la tajuzu ma'unatuhum wọ́n ní kọ̀tọ́ kárànrú àwọn yẹn lọ́wọ́ àgbọ̀dọ̀ fún wọn lówó itlaqan wọ́n ní ní gbogbo ọ̀nà àgbọ̀rọ̀ ràn wọ́n lọ́wọ́ wa in tasammaw bil islam kódà wọn bá máa pera wọn lókọ mùsùlùmí sẹ̀rí báyìí sìn sẹ́rí sẹ́rí pé àwọn afá súnà wallahi wọn kì í sojú àwọn afá súnà bí ẹ̀sìn ọlọ́run bá bá ṣe rí náà máa ń ṣàlàyé ẹ̀rí wọ́n lẹ́ni tó bá jẹ́ pé bídíà rẹ̀ bá gbé dépò ipò kèfèrí ṣé àwọn ará wọn tí bídíà wọn gbé wọn dépò kèfèrí àbá àbá àní rí wọn definitely irú wọn bẹ so sheikh ni irú àwọn tó bá ti rí báyìí ẹ gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ o ẹ dákun inú wọn fi bẹ̀rẹ̀ àkọ́kọ́ tán fi bẹ̀rẹ̀ òun náà lẹ́ni tí bídà rẹ̀ gbé dípò kèfèrí wọ́n ní irú àwọn báyìí má ràn wọ́n lọ́wọ́ wọ́n ní ìtọ́lákọ́ ní gbogbo islam nítorí pé ìmọ̀ sọ àwọn olókọ̀ mùsùlùmí mal iqamati pẹ̀lú pé adẹ̀ ti sàlàyé wa israri ala al bid'ati tí wọ́n dẹ̀ takú lórí bídíà wọn al-mukaffira tó sọ wọ́n di lẹ́yìn ta ti sàlàyé fún wọn yulhikuhum bil munafiqin yóò sọ wọ́n di al munafiqun nìyẹn àwọn tó yẹ kódà àwọn àbá àsọ̀rọ̀ ló kọ mùsùlùmí táàdẹ̀ tí ṣe fọ́mẹ́tò hujja lé wọn lórí tí wọ́n bá takú lórí bídíà tó sọ wọ́n di kèfèrí kése lórí bídíà tó sọ wọ́n di ẹlẹ́ṣẹ̀ o téèyàn bá ń ṣe bídíà tó sọ ẹlẹ́ṣẹ̀ tá a bá ṣàlàyé fún tó takú lé lórí kò tó torí ẹ̀ di kèfèrí o àti ṣàlàyé àwọn ẹ̀rí lórí yẹn bá mú àti ṣàlàyé àwọn ẹ̀rí àti kẹ́rì wá dáadáa lórí ẹ̀ so wọ́n ní ẹni tó yẹ pé ó ń ṣe bídíà tó di kèfèrí àwa ti ṣàlàyé fún wa takú lórí bídíà kèfèrí yìí lẹ́yìn tá a bá ti sàlàyé fún tán yóò sọ di munafiki nìyẹn alẹ́dínà kọlu nashadu inna kala rasulullah àwọn tó ń sọ àwọn munafikun tán sọ pé a jẹ́rì pé dájúdájú ń kọ́wọ́ eré ànẹ́bì òjíṣẹ́ ọlọ́run bá ní ṣe ilé òjíṣẹ́ ọlọ́run bá ló ń ṣe faqala Allahu ta'ala ọlọ́run bá gẹ́rọ sọ wípé wallahu ya'lamu innaka la rasulu munafiqina lakadhibun ọlọ́run bá dẹ̀ ń jẹ́rì pé àwọn munafikun òpùrọ́ ni wọ́n

لا تمنعوا معونتهم لا تم لا تمنعوا معونتهم kọ̀kọ̀ fún wa pé ká má ràn wọ́n lọ́wọ́ kọ̀kọ̀ fún wa pé ká má fún wọn lówó láwọn tó yẹ pé bídí àwọn fásikọ̀ náà kó sí àbáwọn tó yẹ pé gan a lè fojú fò fún wọn táà ní pé wọ́n ní pé wọ́n dipò kí gan wọ́n ní irú bídí àtàn kó sí nǹkan ò kọ̀ sọ kọ̀kọ̀ wa ká má ràn wọ́n lọ́wọ́ fàyọ̀àwánúnà aláàdá ihim alkufar wọ́n ní a máa ràn wọ́n wọ̀nyí lọ́wọ́ lórí àwọn ọ̀tá wọn tán jẹ́ kèfèrí a ní ràn wọ́n lọ́wọ́ lórí bídí àwọn tán ṣe àmá a máa ràn wọ́n lọ́wọ́ lórí àwọn ọ̀tá wọn tán jẹ́ kèfèrí lè annahum la shakka khairun min ahula alkufar wọ́n nítorí pé àwọn wọ̀nyí àwọn oníbídí ayò láì sí èméjì bẹ́ẹ̀ wọ́n lórí jà wọn kíni jà wọn kèfèrí lọ subhanallah ẹgbọ́rọ̀ sheikh sọ́lù fèmín èyí ò jẹ́ alákọ̀ọ́kọ́ mo fẹ́ kó wá fún wa ni nítorí pé àwọn pípò yìí so wọ́n máa ń parọ́ máa àfà súnnà púpọ̀ wọ́n máa ń parọ́ máa àfà súnnà púpọ̀ awó òde fẹ́rù nǹkan báyìí so yíba ní ẹ dádúró ti yín ewé lẹ̀ fẹ́ dádúró sí ṣe bẹ́ẹ̀ sọ pé ẹbẹ́ sọ pé ànábì straight lẹ́ ń tẹ̀lé ni ọ yà náà ẹ sọ fáwọn èèyàn pé ẹ ní àfà súnnà kankan tí tọ́ sọ orúkà tẹ́ ń sọ ẹ pé yìí lẹ bẹ̀rẹ̀ sí máa gbọ́yé fúnra yín táwọn tó rí wọn bá pè bá ní kù lẹ́yìn pé ẹ̀ Rashidi jàbàtà ìwọ lọ ń dẹ́sìn gbọ́yé fúnra rẹ ọ lẹ́nì kankan tó jọ pẹ̀lú ẹ̀sìn yìí ìwọ lọ ń dá Kùránì tọ́ọ̀bọ̀ lọ ń dá sí tọ́ọ̀bọ̀ ló ń tu sífẹ́nu rẹ àwọn ọmọ pé òríbi tó ti mú àwọn tó ní wọ́n yà kú lẹ́yìn yín nítorí ẹ̀ náà fi ń máa àlọ́mà àlọ́mà àwọn àfáà tí ó support wọn náà fi máa mú wá báyìí ẹ̀kọ́kọ́ sèyún lé ní mo fẹ́ kà fún wa mo fẹ́ kó wá fún wa bá mú ni ká lọ wo ọ̀rọ̀ Sheikh Salihu Uthaymin yìí dáadáa so ibà ní sí naam nínú ọ̀rọ̀ Sheikh Salihu Uthaymin tí mo fẹ́ kí a gbéyẹ̀wò ò ní àwọn eléyìí tí mo fẹ́ kà yìí naam tí a bá lọ́wọ́ majmúrù fatawa wa rasaili ibn uthaymin ti sheikh sọ́lì uthaymin jàre tí a bá lọ́wọ́ majmúrù fatawa wa rasailu wọn a bá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí bẹ́ẹ̀ page 136 mujalladu a mujalladu alakọ̀kọ́ page 136 a bá ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ àmì mujalladu 15 jàre mujalladu 15 page 136 wọ́n bi sheikh wípé ǹjẹ́ a lè kírun lẹ́yìn ẹni tí ó ń ṣe tawassul tó ń fi nǹkan kan sí akasọ̀ níbi du'a níbi àdúrà tí ń ṣe fa ajaba fadilatuhu bi qawlihi sheikh wa dáhùn wípé as-salatu khalfa man yujizu tawassula wọ́n ní ìkírun lẹ́yìn ẹni tí ó ń ṣe lẹ́tọ̀ ìmọ̀ fi nǹkan kan sakasọ̀ nígbà tá a bá ń ṣàdúrà in kana yujizu shirki wọ́n ní tó bá yẹ pé nìyí in tó ń ṣe fáwọn èèyàn òun náà ni tawasul tó jẹ́ ẹbọ ìsakàsọ tó jẹ́ ẹbọ kàmá yẹ́dọ̀ àmbìyà wọ́n gẹ́gẹ́ bí àwọn tí máa ń pe àwọn ànábì ọlọ́wọ́n ba wal awliya àtàwọn tí máa ń pe àwọn wòlíì wa yaz'imu anna dhalika tawassulun tí ó wá ń rò wípé tó wá ń ládìí sọ́kàn wípé nǹkan tóun ṣe yìí ń kọ́ o òun fi ń ṣe àkàsọ̀ lọ́sọ̀dọ̀ ọlọ́wọ́n ba ni ẹ̀rí pé ẹbọ ní ṣe yẹn ẹbọ lóòrùn fi ń sakasọ lọ́sọ̀dọ̀ náà báyìí àwọn ànábì ọlọ́run bá ní ń pè direct àwọn wòlíì ní ń pè direct ó wá wò pé ah, àwọn wọ̀nyí tóun bá ń pè wọn àwọn ni ó connect òun pẹ̀lú ọlọ́run ẹnu tó ń wòlíì dọ́dọ̀ ọlọ́run bá direct àwọn wọ̀nyí lòun máa pè àwọn náà bá wọn pè ọlọ́run òun fi wọ́n sakasọ lọ́sọ̀dọ̀ ọlọ́run bá ni òun fẹ́ kí ó jẹ́ pé àwọn bá wọn pè ọlọ́run wọ́n ní kò sí èméjì nípa wípé irú ẹni báyìí kò tọ́ ká kírun lẹ́yìn rárá lè anna man ajaza shirka fakọ̀dì kafar torí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti lè ṣe lẹ́tọ̀ ẹbọ irú ẹni bẹ́ẹ̀ ti dẹbọ ó ti di kèfèrí nìyẹn gbogbo ẹnikẹ́ni tó bá ti lè ṣe ẹbọ lẹ́tọ̀ ó ti di kèfèrí nìyẹn wọ́n ní wa in kana yujizu tawassula aljaiza wọ́n ní àmọ́ tó bá jẹ́ pé ti ń ṣe lẹ́tọ̀ òun náà ni ìṣe akasọ̀ ilé tó tọ́ fala ishkala fi sihati salati khalfahu wọ́n ní kò sí problem níbi ìkírun lẹ́yìn rẹ̀ torí pé tí ń ṣe lẹ́tọ̀ ń kọ́ o in tó tọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni wa in kana yujizu tawassula al-mukhtalafu fi wa in kana yujizu tawassula al-mukhtalafa fi wọ́n tó bá yẹ pẹ́lú ẹni yìí ó ń ṣe lẹ́tọ̀ ìmá sí tawassul ìmá sí akasọ̀ tó yẹ pé ìyapa wà ń bẹ àwọn kan gbà wọlé àwọn kan gbà wọlé fahada yunzaru fi halihi wọ́n ní rẹ̀ báyìí wọ́n ní rẹ̀ yẹn báyìí a wòye sí ìṣesí rẹ̀ dáadáa wala yumkin ضبط هذه المسألة إلا في كل قضية بعينها wọ́n ní irú nǹkan báyìí a gbọ́dọ̀ dé a gbọ́dọ̀ mú àwọn májẹ̀mú kan wá fún àwọn masala yìí àfi kó jẹ́ pé káwo kọ̀díyà kọ̀ọ̀kan pẹ̀lú káwo àlámọ̀rí kọ̀ọ̀kan tí bá ń sọ torí ẹ̀ láfi mọ ibi tá a fi gbédàjọ́ lé lórí sótọ́ àbí so a wòye ni irú nǹkan wo ní ń sọ gangan ni so ibà nísìn òun ni a fi mọ irú ìdájọ́ tá fún so ẹ wá máa wo sú ilẹ̀ fàdúrà tó sheikh wọn wá bí fàdúrà tó sheikh léèrè ما حكم الصلاة خلف إمام يحتفل بالمولد النبوي wọ́n ní kí ni ìdájọ́ kí a máa kírun kí ni ìdájọ́ ká kírun lẹ́yìn ìmáàmù tí ń ṣe mọ́lídù nabawi tí ń ṣe mọ́lídù ànábì kí ni ìdájọ́ ká kírun lẹ́yìn ìmáàmù tí ń ṣe mọ́lídù ànábì فأجاب فضيلته بقوله شيخ الإسلام ابن تيمية شيخ الإسلام الشيخ العلامة ابن عثيمين الشيخ العلامة Salih ibn Uthaymin wọ́n wá dáhùn so ibà nísìn Salih ibn Uthaymin wọ́n wá dáhùn pẹ̀lú gbólóhùn wọn fa ajaba fadilatuhu bi qawlihi wọ́n dáhùn pẹ̀lú gbólóhùn wọn pé idha kana hadha al-imamu la yaf'alu aw la yaqulu fil mawlidi ma taqdi al-kufra fa inna as-salata khalfahu fa wípé tó bá jẹ́ pé ìmáàmù yìí ìdàkánà hadhal imam tó bá jẹ́ pé ìmáàmù tẹ́ ń sọ yìí la yaf'alu aw yaqulu fil maulidi tí kò bá máa ṣe àbí tí ò bá máa sọ níbi maulidu tí ń ṣe yìí ma taqdil kufru in tí ó mú dájọ́ kufru in tí ó sọ yẹn di kèfèrí tí ò bá máa sọ níbi maulidu tí ń ṣe tí ó sì máa ṣe àwọn iṣẹ́ tí ó jẹ́ iṣẹ́ kèfèrí ń bẹ̀ fa inna salata tó bá jẹ́ pé níbi maulidu ẹ̀rí pé wọ́n ní ń ṣe maulidu wọ́n ní àmọ́ tó bá yẹ pé maulid ti ń ṣe ìyàgbà pé bídíà ní ṣe àmọ́ tí ò bá máa ṣe àwọn iṣẹ́ kúfúrú àbọ̀rọ̀ kúfúrú mbẹ́ a lè kírun lẹ́yìn ẹ̀ lè anna bídà àtàhù wọ́n ní tó ké bídíà ti ń ṣe yìí àti pé ṣéèkì náà gbà pé maulid bídíà nìyẹn kàn bá rò pé à eh, ṣéèkì ah, eh, ah, kò tún gbà pé bídíà ní maulid nù wọ́n gbà bẹ́ẹ̀ lè anna bídà àtàhù wọ́n ní tó bídíà ti ń ṣe yìí ọ̀nà ń sàlàyé wọ́n ni wà in kana yakulu wa yaf'alu ma yaqtadi al-kufr wọ́n ní tó bá jẹ́ sí pé ó ń sọ ọ̀rọ̀ àbó ń ṣe àwọn sẹ́kan tí ó mú dájọ́ kúfùrù níbi maulidi yìí mithlu an yasjuda lirrasuli sallallahu alaihi wasallam aw yad'uwahu mithlu an yasjuda lirrasuli sallallahu alaihi wasallam aw yad'uwahu wọ́n ní gẹ́gẹ́ bí pé kéèyàn máa forí kanlẹ̀ fún anabi sallallahu alaihi wasallam àbí máa pe anabi aw yasifahu bima la yakunu illa lillahi ta'ala àbí kí yàn lọ máa lòyìn annabi pẹ̀lú àwọn kan tí ò tọ́sà annabi àfọlọ́wọ́n bá nìkan ka an yasifahu bi annahu ya'lamul ghaib aw yunqidhu min ash-shidda ẹ̀yẹ́ bí kí yàn máa ròyìn annabi pé annabi mọ́ kọ̀kọ̀ àbá annabi máa yọ̀rọ̀ yẹn kúrò níbi aburú aw nahwuhu àbí àwọn nǹkan mí tọ́jọrún nǹkan báyìí aw nahwu dhalik àbí nǹkan tọ́jọrún nǹkan báyìí fa inna as-salata khalfahu la tasih wọ́n ní kákírùn lẹ́yìn irú ìyẹn báyìí kò lálàáfíà o li annahu la tasihu salatuhu wọ́n nítorí pé ìrùn tí ẹ̀gẹ́gẹ́ fúnra rẹ̀ kò sí kíni kò lálàáfíà wa man la tasihu salatuhu la wa man la tasihu salatuhu la yasihu an yakuna imaman wọ́n ní gbogbo ẹnikẹ́ni tí ó bá ti lẹ́tọ̀ tí ìrun rẹ̀ ó bá ti lálàáfíà kò lẹ́tọ̀ kí kò lálàáfíà kó jẹ́ ìmáàmù fún yàn so yíba ní sèyí so fatwa yìí wọ́n ṣe ní 24/7/1407 24/7/1407 ni wọ́n ṣe fatwa yìí so yíba ní sèyí so àyè nǹkan bí 11 years back ni wọ́n ti ṣe fatwa yìí so ah no nǹkan bí 21 years back ni wọ́n ti ṣe ní wọ́n sọ́fílẹ̀ lazim 1407 31 years back torí 1437 láwà báyìí 31 years back ni wọ́n ti ṣe yẹni pé ọdún ọgbọ̀n ọdún lé ọgbọ̀n ọdún lé kan sẹ́yìn ni wọ́n ti ṣe fatuwa tàn sọ yìí so ilé báyìí wọ́n bi wọ́n léèrè bẹ́ẹ̀ so wọ́n dẹ̀ ṣàlàyé pé ẹni tó bá yẹ kí maulidu nàbí yìí ti ń ṣe tó bá yẹ pé kò mọ́ sí àwọn nǹkan kúfùrù ń bẹ́ẹ̀ kò mọ́ sọ àwọn ọ̀rọ̀ kúfùrù ń bẹ́ẹ̀ ó tọ́ka kírun lẹ́yìn ẹ̀ torí pé bídíà rẹ̀ tó kó sí bídíà tí ó sọ èdè kèfèrí ni àmọ́ tó wáyé pé ó ń sọ ọ̀rọ̀ kúfùrù ń bẹ àbó ń ṣiṣẹ́ kúfùrù ń bẹ gẹ́gẹ́ bí pé ó ń forí kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam àbó ń pè ànábì àbó ń ròyìn ànábì pẹ̀lú àwọn kan tí ó tọ́ka fi ròyìn ẹ̀yà fọlọ́wọ́n bá nìkan àbó ń ròyìn ànábì kó ànábì mọ́mọ́ kọ̀kọ̀ àbánábì àmọ́ yọ̀yàn kó ń bí aburú àbáwọn tó jọba yìí wọ́n ní irun rẹ̀ fa inna salata khalfahu la tasihu irun kákírun lẹ́yìn kò lálàáfíà li annahu la tasihu salatuhu torí pé irun tiẹ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ lálàáfíà wa man la tasihhu salatuhu la yasihu an yakuna imaman gbogbo ẹnikẹ́ni tí ìrun rẹ̀ bá ti lálàáfíà kò lálàáfíà kí rẹ̀ níbẹ̀ jẹ́ imam fún wa naam nínú àwọn fatuwa tí sheikh sọ́lẹ̀ fèmí ṣe nìyẹn ká tó lọ wo majmu' al-fatawa yìí náà bákan náà majmu' fatawa majmu' fatawa rasail al-Uthaymin ká lọ wo tírà yìí page 135 wọ́n wa halil bid'u yanqasimu ila qismayn wọ́n ní ìjẹ́ bídí àpín sọ́nà ahlu bidai mukaffiratin wa ukhra ghayru mukaffiratin wọ́n ní sí pé àwọn oníbídíà kan bẹ tí wọ́n jẹ́ tó yẹ pé bídíà wọn sọ wọ́n di kèfèrí àtàwọn míì tó yẹ pé bídíà wọn sọ wọ́n di kèfèrí jó pín síbẹ̀ so yí báyìí nísìn so ọ̀rọ̀ tẹ́yìn ọmọ jàbàtà ń sọ òun wọ́n béèrè lọ́wọ́ wọn yìí wọ́n fa amma ahlul bidai mukaffira wọ́n ní ẹ̀wárí àwọn oníbídíà tó sọ wọ́n di kèfèrí fa inna salata khalfahum la tasih kakirun lẹ́yìn wọn kọ́ nǹkan tí ò tọ́ ni nǹkan tí ò lálàáfíà ni li annahum kuffarun nítorí pé kéfèrí ni wọ́n la tuqbal salatuhum inda Allah wọ́n ní ìrun wọn wọlé lọ́dọ̀ Ọlọ́run ba fala yasihu an yakunu a'immatan muslimin wọ́n ní kò wá lálàáfíà káwọn wọ̀nyí kan jẹ́ ìmáàmù fáwọn mùsùlùmí sheikh sọ́ọ́lì ká kírun nítorí pé kèfèrí ni wọ́n ìrun ò játọ̀ gbà lọ́dọ̀ ọlọ́wọ́n bá so nígbà tó ti wá rí báyìí kò tọ́ fún wọn wọn kò lálàáfíà kan máa jẹ́ ìmáàmù fáwọn mùsùlùmí wa amma ahlul bid'ah wa amma ahlul bid'ah ghayril mukaffira wọ́n ní ẹ̀wárí àwọn ní bídíà tó yẹ pé bídíà wọn sọ wọ́n di kèfèrí fasolatu khalfahum tambani ala khilafil ulama ala khalfa alil wọ́n ní ká lẹ́yìn wọn ah, ìdájọ́ rẹ̀ ń ma lórí ìyapa tí ń bẹ lọ́dọ̀ àwọn àfà ìyapa wo àwọn àfà sì ìyapa lórí pé sáà lè kírun lẹ́yìn ahlul fisqi àwọn pòkì so ibi tí ìyapa ti wọlé nìyẹn ó túmọ̀ sí pé wọ́n gbà yí pé pòkì làwọn wọ̀nyí so wọ́n wá ní ìkírun lẹ́yìn àwọn oníbídíà tí ò sọ di kèfèrí wọ́n ní ọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ kan tó yẹ pé ìyapa ń bẹ ní ọ̀dọ̀ àwọn àfà lórí ẹ̀ ni nítorí pé kíni nítorí pé àwọn àfà ìyapa lórí ìkírun lẹ́yìn tó jẹ́ pòkì ìsáàdì kírun lẹ́yìn tó jẹ́ pòkì àbáàlè kírun lẹ́yìn tó jẹ́ pòkì wọ́n ní wà rọ́jìhù wọ́n lè lè tó wá fẹsẹ̀ rinlẹ̀ nínú ọ̀rọ̀ táwọn àfáà sọ lórí pé sáà lè kírun lẹ́yìn ọ̀rọ̀ pòkì àbáàlè kírun lẹ́yìn pòkì òun náà ni pé anna salata khalfa alil fisqi jaizatun wọ́n ní òun náà ni pé ọ̀rọ̀ tó lálàáfíà ní bí ká sọ pé a àyàfi tó bá jẹ́ sí pé ká má kírun lẹ́yìn wọn ó láǹfààní tí ó ṣe fún àwọn tí a kírun lẹ́yìn wọn àbó láǹfààní tí ó mú bẹ́sìn lọ́yà kù mithlu an yakuna dhalika sábàbá sábàbán fi rad'ihim an fisqihim wọ́n ní fún bí àpèjúwe kó jẹ́ sí pé ìkírun lẹ́yìn wọn àìmá kírun lẹ́yìn wọn yóò jẹ́ sábàbí kú níbi pé kan kú bí ìwà àpò tán wù yẹn fa innal huna alla yusalla khalfahum aw fa innal awla fa innal awla huna alla yusalli khalfahum wọ́n ní tó tọ́ níbi irú nǹkan báyìí ni pé kó má kírun lẹ́yìn wọn tó bá ti jẹ́ sí pé àìmá kírun lẹ́yìn wọn yóò jẹ́ sábàbí fún wọn láti kóbi fíṣkù wọn so ibà nísìn so a jẹ́ pé maslaha ti wà ń bi ká má kírun lẹ́yìn wọn nìyẹn má kírun so ibà nísìn wọ́n ní ibi tí ìdájọ́ wà nìyẹn so àmọ́ tí ó bá ti rí bẹ́ẹ̀ so ibà nísìn yìí so ká lẹ́yìn wọn káwọ nǹkan tó tọ́ ni nígbà tí wọ́n kí ń ṣe kèfèrí naam ẹ ká tún ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ míì ọ̀rọ̀ míì tí a tún ṣàgbéyẹ̀wò ẹ̀ so òun ni pé ẹwu ọ̀rọ̀ yìí wọ́n ní su'ila fadilatu sheikh an hukmi salati khalfa al-imam alladhi yatadawa bi sha'wadha wọ́n ní kí ni ìdájọ́ ká kírun lẹ́yìn ìmáàmù tó yẹ pé so fa ajaba fadilatuhu sheikh wa dáhùn pẹ̀lú gbóríwà pé al'aslu fi hadhihi al-mas'ala in tó jẹ́ pìlẹ̀ níbi ọ̀rọ̀ tẹ́ bèèrè annakul oníkásọ yí pé inna kulla man sọ́hat salatuhu minal muslimin sọ́hat imamatuhu gbogbo ẹnikẹ́ni tí ìrun rẹ̀ bá ti lálàáfíà náà musulmi ìjẹ́ ìmáàmù rẹ̀ náà lálàáfíà nìyẹn la siyama idha kana al-insanu yajhalu halal imam wọ́n ní pàápàá jùlọ tó bá jẹ́jẹ́ sí pé tó bá yẹ pé èèyàn tó fẹ́ kírun yìí kò mọ̀ ìṣesí ìmáàmù tó fẹ́ kírun lẹ́yìn rẹ̀ ò mọ̀ ọ̀ká mọ́bídà kankan rí ò mọ̀ pẹ̀lú aburú kankan wọ́n ní ó kírun lẹ́yìn ẹni wa amma ma lam tasih wa amma man la tasihu salatuhu wọ́n ní ẹ̀wà rẹ̀ ni tí ìrun tí ó bá lálàáfíà min ahlil bídà yìí nínú àwọn oníbídà tí ìrun ó lálàáfíà alladhina tasilu bid'atuhum ila al-kufri àwọn tó yẹ kí bídà àwọn gbé wọn dípò kèfèrí fa'ahu lahi la tasihu as-salatu khalfahum wọ́n ní àwọn ilé ìkọ̀ tó kákírù lẹ́yìn wọn lè adami sihati salatihim wọ́n ní torí pé ìrun wọn sí kíni ìrun wọn lálàáfíà so ẹ́ rí pé ibà iná wọ́n tún sí yàtọ̀ láàrin àwọn oníbídà pé ẹni tí ẹ bá rí pé bídà rẹ gbédépò kèfèrí ẹ má kírun lẹ́yìn ẹ̀ àmẹ́ni tí bídà rẹ bá gbédépò kèfèrí irun kálọ̀wò a page 2 nínú fatawa nur aladarb mujalladu ẹlẹ́ẹ̀kẹrin page 2 ìdí ẹlẹ́ẹ̀kẹrin volume 4 page 2 kálọ̀wò bẹ̀ mahi albida ulẹ́ti tukhriju anil milla wọ́n ní kí ni àwọn bídíà tó gbẹ̀yìn jáde kúrú islam wà mahi albida ulẹ́ti duna dhalik àti pé àwọn bídíà wo ni ò tó in tó gbẹ̀yìn jáde kúrú islam in tán bí sheikh lè rí ni فأجاب رحمه الله تعالى شيخ وادان كنا بالك لك بقى كيوان الضابط في هذا وني ìntọ́ jẹ́ májẹ̀mú lórí eléyìí báyìí tá a mọ́ fi ń mọ̀ annal bid'ata idha kanat idha kanat tunaqidu al-islam tó bá yẹ kí bídíà tó bá yẹ kí bídíà ó ń ba islam jẹ́ tó bá yẹ kí bídíà sí kíni ó ń ba islam jẹ́ aw tastalzimu qadha fi islam fa innaha bid'atun mukaffiratun àbídà yìí bá lọ mú dání ìmọ̀ ta islam lábùkù àwọn àbídà tó yẹ pé ó ń kó àbùkù bá islam ni wọ́n ní fa inna ha bídà tún mọ̀kàfẹ́rọ̀ wọ́n ní irú bídà báyìí bídà tó sọ̀rọ̀ di kèfèrí ni bídà tó bá ti ba islam jẹ́ tó ń tako islam bídà tó ń tako islam àbídà tó jẹ́ pé kíni o tó yẹ pé ó ń fi àbùkù kan islam wọ́n ní bídà ìbò kàfẹ́rọ̀ ni wa amma idha kanat duna dhalik àmọ́ tó bá yẹ pé bídà yóò tó àwọn kan tá a fa hiya bídà tún mufassiqo ajẹ́ kí bídíà yìí ọsọ ẹni tó bá sì di pòkì ọsọ di ẹlẹ́sẹ̀ ni faminal bídíà illati la tukaffiru nínú àwọn bídíà tí ò wá sọ yẹn di kèfèrí mastahdathahu ba'du nasi min siyaghi adhkarin muayyanatin wọ́n ní òun náà ni àwọn bídíà tí àwọn apá kan àwọn èèyàn dálẹ̀ bídíà tí apá kan àwọn èèyàn dálẹ̀ ẹ̀ríkì báyìí wọ́n yí di kèfèrí pẹ̀lú nǹkan tán dálẹ̀ ni wọ́n sọ dálẹ̀ tó jẹ́ pé òun gan ló dálẹ̀ tí ò sì ní di kèfèrí tó bá nísìnyí òun làlàyé tí mo ṣe lẹ́ẹ̀kan pé ẹ má rò pé àwọn ṣéèkì àwọn mọ̀ṣáyèkì ń sọ pé ẹni tó bá ti wá ṣe tẹ̀sírí wo ẹni tó bá ti wá dá bídí tó bá pò gangan lọ dálẹ̀ òun ní ọmọ di kèfèrí àwọn tó bá ti wá ń tẹ̀lé tí ì náà dálẹ̀ nìkan ni òun di kèfèrí no ìyẹn ni dá bídí alẹ́ gangan tí ò ní jẹ́ kèfèrí so ibà nísìn kátẹ̀ tó máa sọ pé ẹni tí ò tẹ̀ dálẹ̀ tó yẹ pé òun kàn pé àwọn àfáà tí wọ́n gbé wá yẹ̀sìn náà gbé wá tó ń ṣe so ẹni tó dá bídí alẹ́ gan òun náà sọ yìí wọ́n ní bídíà tí famina bídíà illati la tukaffiru wọ́n nínú bídíà tí ó sọ ẹ̀dí kẹfẹ́rí mastahdathahu ba'du nasi min siyaghi adhkarin wa ayyanatin wọ́n ní òun náà ní bídíà táwọn èèyàn dálẹ̀ àwọn bídíà wo àwọn pẹ̀lú pé wọ́n mú àwọn àwọn àwọn adhkaru kan wá pé ẹ máa sọ gbólóhùn yẹn máa fi ṣèrántí ọlọ́run ba aw awqat àbí kọ́ jẹ́ pé àwọn àsìkò kan bídí àwọn àsìkò bídí àtọ́ jẹ́ pé wọ́n dálẹ̀ látara pé wọ́n mú àwọn àsìkò kan wọ́n sa àwọn àsìkò kan lẹ́sà nípa àwọn ọmọ fi sàdíkìrì lamtaridi sunnatu bita ayiniha tó yẹ pé súnà ò gbé àwọn àsìkò yẹn wá pé a máa fi sàtkáàrù ṣe pé súnà fáwọn aláwọn àsìkò táwọn fi sàwọn àtkáàrù kan àtkáàrù sọ̀bá ń bẹ àtkáàrù mẹ́sà ń bẹ tàbá fẹ́ wọ mọ́sálásí tàbá jáde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí èèyàn náà wá mú àwọn àsìkò kan kí èèyàn wá dá àwọn àsìkò kan sàlẹ́sà pé a máa fi ṣe díkìrì tó yẹ sí pé súnà ò gbé àwọn àsìkò yẹn wá pé káṣà lẹ́sà wàhíyà fil asli mashru'atun tó yẹ sí pé nípìlẹ̀ káṣe díkìrì sẹ́yìn nǹkan tó bá ṣẹ̀rí àmú ni káṣe rántí ọlọ́run ba àmẹ́nu wípé wọ́n ti fi wọ́n ti fún wọ́n ti ṣe àdárin eré àwọn àsìkò kan tá a máa ṣe tí ṣẹ̀rí ọ̀sìn gbásìkò yẹn wá àbí wọ́n mú àwọn síyàgò kan wá àwọn gbólóhùn kan ni àmọ́ ṣẹ̀rí àwòṣe kí ni wọ́n ní tàbí

so kéèyàn wá mú àwọn àfikáàrù wá kó dé pẹ̀lú àwọn àsìkò kó dé pẹ̀lú àwọn àsìkò tó jẹ́ sí pé Qur'an àti sunna kò wá nínú méjèèjì pé ká dé pẹ̀lú àwọn àsìkò yẹn bídà tí ó gbé yẹn jáde kó ní Islam ni wa amma al-bid'a al-mukaffiratu allati tastalzimu naqsal khaliq wọ́n ní ẹ̀wá rí àwọn bídíà tó sọ̀rọ̀ di kèfèrí ilé tó yẹ sí pé ó mú dání ìfi àbùkù kan ọba dẹ́dà aw naqsar rasul àbí ìfi àbùkù kan nabi sallallahu alaihi aw naqsa naqlati shari'ati àbí ó mú dání ìfi àbùkàn àwọn tó ń gbé ṣẹ̀ríà wá ka sọ̀hábà gẹ́gẹ́ bí àwọn sọ̀hábà radiyallahu anhum kọ́nà bá kọ́ bá yọ́nà sí gbogbo wọn fa inna hadhihi bid'u mukaffiratun nínú gbogbo àwọn bídà tó bá rí báyìí bídà tó sọ̀yìn di kèfèrí ni wal muhimmu wọ́n ni tó pàtàkì jù òun ni pé anna ma yunaqidul islam min tí ó bá ti tako islam fàwọ́ bídíà tún dúnà takfir wọ́n ní bídíà tí ó sọ wọ́n ní bídíà tí ó tó bídíà tí ó lè sọ ẹ̀dí kèfèrí ni so ibà nísìnyí so ẹ̀rí pé n ti Sheikh Salih Uthaymeen tí wọ́n bi wọ́n léèrè ni wọ́n ti ṣàlàyé alhamdulillah so ẹ̀tún ká tún jí pé agbọ́n mi nínú fatawa Nur فأجاب رحمه الله تعالى شيخ الإسلام شيخ ابن شيخ شيخ صالح العثيمين هو داون كل باكو باكيون وني الصلاة خلف المبتدئ كاكي لا ينبدا إذا إن كان هذا wọ́n tó bá jẹ́ pé eléyìí báyìí ìkírun ẹ̀yìn níbi dí àtàn sàlàyé yìí wọ́n tó bá jẹ́ sí pé àìrú ìkírun náà wọ́n tó bá jẹ́ pé rú bídà yìí téèyàn ṣe yìí إن كان هذا مما يغري, يغري الناس به فيثقل ميزانه عند الناس وتقوى بدعته فلا يجوز أن يصلى معه مهما كانت البدعة وإن كان ذلك لا يؤثر آه، فإن كانت بدعته مكفرة فإنه لا يصلى خلفه وإن كان وإن كانت بدعته مفسقة فإنه يصلى خلفه كسائر العصاة ولكن ولكن إذا كان هذا يؤدي إلى اغتراره بنفسه واستمساكه ببدعته فإنه لا يجوز أن يصلى خلفه احتقارا له ولألا ولألا يضل الناس ببدعته àwọn ni tó bá jẹ́ sí pé wọ́n ní fa àjábà rahimahullah as-salatu khalfa al-mubtadi'i wọ́n ní sheikh wa dáhùn pé ìkírùn lẹ́yìn oníbídà in kana hadha mimma yughri bin nas mímà yóògìrì náà sàbíhì wọ́n ní tó bá jẹ́ pé irú nǹkan yìí ìkírun lẹ́yìn oníbídíà yóò jẹ́ kí àwọn èèyàn gba ìtànjẹ pẹ̀lú rẹ̀ yóò jẹ́ kí àwọn èèyàn gba ìtànjẹ pẹ̀lú oníbídíà yìí fayuthaqil mizanahu inda nas ìrún tá a wá kírun lẹ́yìn rẹ̀ yẹn yóò jẹ́ kí òṣùwọ̀n rẹ̀ wúrọ́ dàwọn èèyàn pé káì àsẹ́nire ní lágbájá báyìí tó bá jẹ́ pé irú nǹkan báyìí yóò jẹ́ kí ó máa ṣẹlẹ̀ wa taqwa bid'atuhu bídà rẹ̀ ọmọ wa lágbára sí i nítorí pé wọ́n sá ti rí pé yà àwọn yà ìbá àwọn brothers náà ní ń kírun lẹ́yìn rẹ̀ yìí ṣe bá àwọn kinní náà àwọn àfáàgbà náà ní ń kírun lẹ́yìn rẹ̀ yìí àwọn kinní kan lélẹ́yìí yóò wá jẹ́ kí ọmọ kó ìtànjẹ báwọn èèyàn yóò sì jẹ́ kí òṣùwọ̀n rẹ̀ máa wúwo lọ́dọ̀ àwọn èèyàn sí pé ẹni rẹ̀ ni kódà kinní kankan kan yóò wá kí bídà rẹ̀ máa lágbára falaya juzu an yusalla ma'ahu wọ́n ní irú ẹni báyìí kò tọ́ ká kírun lẹ́yìn rẹ̀ mahama kanat bidatu gbogbo bá ṣe wù kí bídà islam tó bá ti jẹ́ sí pé ìkírun lẹ́yìn rẹ̀ yóò padà máa jẹ́ kí àwọn èèyàn máa rí gẹ́gẹ́ bí ẹni rí yóò sì máa jẹ́ kí òṣùwọ̀n rẹ̀ máa wúwo lọ́dọ̀ àwọn èèyàn yóò sì máa jẹ́ kí bídà rẹ̀ máa lágbára sí tí bídà máa tàn ká sí àjẹ́ sí pé kò sí mọ́sálàhà níbi ká kírun lẹ́yìn rẹ̀ nìyẹn so wọ́n ní gbogbo bá ṣe kí bídà rẹ̀ jẹ́ ẹ má kírun lẹ́yìn rẹ̀ wà in kana dhalika la yu'athiru wọ́n ní àmọ́ tó bá jẹ́ sí pé ìkírun lẹ́yìn rẹ̀ kò lè lápá ní orí àwọn nǹkan tá a sọ yìí kò ní jẹ́ kò lè kótànjẹ báwọn èèyàn kò sì lè jẹ́ kí fídíò rẹ̀ máa lágbára sí ṣé báyìí nìsín kò túmọ̀ sí páwọn èèyàn ní mọ̀ pé aláburú ni wọ́n ní wa in kana la yu'athiru fa in kanat bid'atuhu mukaffira wọ́n ní ìgbà yẹn ló tó wá di pé tó bá yẹ kí rẹ̀ bá jẹ́ tó sọ di kèfèrí fa innahu la yusalla khalfahu wọ́n ní ròyìn báyà wa in kana bid'atuhu mufassiqa wọ́n ní àmọ́ tó bá yẹ kí bídà rẹ̀ bá sọ ọ́ di pòkì tí ò sọ ọ́ di kèfèrí wọ́n ní ròyìn báyìí akírun lẹ́yìn rẹ̀ kasáyìrì resort wọ́n ní gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́sẹ̀ yòókù náà lòun náà ṣe rí wàlákin ìdàkánà hádà yóò adí ilà tìrọ́rì hìbì náfsìhì wọ́n ní àmọ́ tó bá yẹ pé ìkírun lẹ́yìn rẹ̀ yóò jẹ́ kí wọ́n máa gbàtàn jẹ́ pẹ̀lú ara rẹ̀ pé báyé tó ń ṣe ọ̀dá ni irú àwọn èèyàn máa kírun lẹ́yìn òun wàsímsáàkì hìbì bìdà àtìhì yóò tó

as-sa'il min as-sudan wọ́n ní olùbéèrè yìí láti sudan ni ó ti ń béèrè béèrè yaqul wọ́n ló sọ pé idha salla al-insanu khalfa imamin wọ́n ní téèyàn bá kírun lẹ́yìn ìmáàmù kan wa hadha al-imam ìmáàmù yìí lahu ba'du ba'du al-aqaid al ó ní àwọn àkídà kan tí ó bàjẹ́ àwọn àkídà kan tí ó da ó láwọn àkídà yẹn wa indahu ba'du al-bid'ah àwọn bídà kan sì ń bẹ lọ́dọ̀ rẹ̀ fama hukmu man salla khalfahu kí ni dájẹ́ tó bá kírun lẹ́yìn irú èèyàn báyìí fa ajaba rahimahullahu ta'ala sheikhul islam àmì sheikh salih al-uthaymin wọ́n wá dáhùn wípé as-salatu khalfa mubtadi'in ìkírun lẹ́yìn ní bídá la takhlu min halayn wọ́n ní kọ̀pá sófo kúrò níbi àwọn nǹkan méjì àwọn nǹkan méjì náà ni a lè rí nídàjọ́ lórí ẹ̀ al'ula alákọ̀ọ́kọ́ an takuna albidatu muji an takuna albidatu mujibatan lil kufri wọ́n ní ona ni kó jẹ́ pé bidia tó ṣe yẹn ó sọ di kèfèrí fa fi hadhihi al hal wọ́n ní tó bá jẹ́ pé ru nǹkan báyìí ni fala tasihu salatu khalfa man itanaqa hadhihi al bid'a wọ́n ní kò tọ́ kírun lẹ́yìn irú ẹni tí bá ń ṣe ru bidia yìí lakin man kana jahilan amen tó jẹ́ láì makan tó bá jẹ́ aláìmọ̀ la yadri anhu hatta intahat salatuhu wọ́n ní kò mọ̀ tí mọ̀mù yìí kó sí ẹni tó jẹ́ aláìmọ̀ kan tí ò mọ̀ nǹkan tí mọ̀mù kó sí kété pé ó jẹ́ aláìmọ̀ kan kò mọ̀ nípa ẹ̀sìn kọ́ kò mọ̀ àìmọ̀ tí à ń sọ ni pé kò mọ̀ nǹkan tí mọ̀mù kó sí hatta intahat salatuhu tí tó fi kírun tán fa inna salatahu khalfahu sahiha tó kí walhalu thaniya wọ́n ní ìṣesí ẹlẹ́ẹ̀kejì antakuna bid'atuhu ghayru mukaffiratin òun náà ni kí bídà rẹ̀ jẹ́ bídà tí ó gbé jáde kúrò ní islam bal mufassiqo wọ́n ní tó jẹ́ bídà tí ọsán yẹn dípò kí tí ó gbé jáde kúrò ní islam wa salatu khalfahu mabniyatun ala sihhati salati khalfal fasiq wọ́n ní ìkírun lẹ́yìn rẹ̀ ìdájọ́ rẹ̀ wọ́n mọ ìdájọ́ rẹ̀ lórí wípé ǹjẹ́ ó lálàáfíà ká kírun lẹ́yìn bùkì wa fiha qawlan wọ́n ní ìkírun lẹ́yìn pòkì ìjẹ́ lálàáfíà kákírun lẹ́yìn pòkì àbí ọ̀lálàáfíà kákírun lẹ́yìn pòkì wọ́n ní gbólóhùn méjì níbẹ̀ lórí ẹ̀ lọ́dọ̀ àwọn afá li ahli al-ilm was-sahihu anna as-salata khalfa al-fasiq sahihatun wọ́n tó jì lálàáfíà nínú ọ̀rọ̀ méjèèjì òun náà ní ká sọ pé ìkírun lẹ́yìn pòkì nǹkan o lálàáfíà li anna as-salatahu huwa bi nafsihi sahihatun wọ́n ní torí pé ìrun rẹ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ ó lálàáfíà fatakunu salatu tamma bihi sahiha wọ́n ní ajẹ́sí pé ìwọ̀n tó bá ń kírun lẹ́yìn rẹ̀ náà ṣe gini yóò lálàáfíà nìyẹn wọ́n ní fatakunu salatu mani tamma bihi sahihatan aidan fatakunu salatu mani tamma bihi sahihatan aidan wọ́n ní ajẹ́sí pé ìwọ̀n tó bá kírun lẹ́yìn rẹ̀ náà lálàáfíà nìyẹn walakin la shakka annahu yanbaghi lil insan wọ́n ní àmọ́ kò sí iyèméjì pé ó tọ́ fún èèyàn an yataharra al imam alladhi yakunu adlan wọ́n ní kó wá ìmáàmù tó jẹ́ onídéédé káàkiri fi dinihi nínú ẹ̀sìn rẹ̀ mawthuqan fi imam fi amanatihi ìmáàmù tó jẹ́ sí pé ó jẹ́ onídédé nínú ẹ̀sìn rẹ̀ bákan náà tó jẹ́ ẹni tá a fọkàn balẹ̀ sí nínú àmánà rẹ̀ ló tọ́ka máa wá káàkiri jù so fatwa ti sheikh salih al-uthaymin rahimahullahu ta'ala tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ wípé ǹjẹ́ alikirun lẹ́yìn oníbídà àbá alikirun lẹ́yìn bídà àti pé ṣé ìdájọ́ bídà sí bákan náà ní gbogbo báyìí ilé ìbáyìí nìkan tí Sheikh sọ́ni fèmín tí wọ́n sọ tí ó máa ṣe àlàyé nífọ̀síwẹ́wẹ́ lórí ìtukùtù àti ìkàkùkà tí àwọn ọmọ jàbàtà àti jàbàtà fúnra rẹ̀ tí wọ́n ń sọ lórí ọ̀rọ̀ tí lórí ọ̀rọ̀ Sheikh sọ́ni fèmín tí a ti ṣáájú kà so ilé ìbáyìí jẹ́ alákọ̀ọ́kọ́ sílẹ̀ tá a fi wá conclude lónìí onítìrẹ̀ lẹ́ẹ̀kejì tí olùbéèrè ní kí n bá wọn gbé yẹ̀wò wọn ni tíra Sheikh wọn ta'ala kún láwọn àrùjú tó máa ń lò mẹ́náà masari ti gbélé iná yẹ̀wò inṣáàlá ta'ala lẹ́nu gbèdéke àsìkò tí ó kù naam alhamdulillah so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ alimami al-Barbahari rahimahullahu ta'ala tí mo ní àtúfẹ́ gbéyẹ̀wò tí wọ́n ní àwọn ọmọ onírújú yìí àwọn khawari yìí tí wọ́n ń lò ní ẹ̀rí lónà àti sàlàyé lọ́pọ̀lọpọ̀ nínú àwọn muhadarat ilé tí a máa ń ṣe káàkiri so àwọn ìrújú wọn tó máa ń lò nínú tíra sheikh alimamul barbahari rahimahullahu ta'ala so àti àwọn ìyẹnjú ọ̀rọ̀ náà ṣùgbọ́n ó ṣeéṣe kọjá sí pé olùbéèrè yìí bóyá àwọn ò tí gbọ́ àwọn ibi tí a ti ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí tàbí kọjá sí pé àbọ́yá wọ́n tún fẹ́ àlàyé ìkúnrẹ́rẹ́ ní orí àwọn nǹkan náà so inshallah ta'ala ma ṣe àlàyé wọ̀nyí ní ẹnu wọn bá àsìkò kékeré inshallah ta'ala so ọ̀nà alákọ̀ọ́kọ́ tó máa ń lò nínú tíra náà òun náà ni ilé tó wà ní page 53 nínú tíra náà nínú tíra wo tíra Imam al-Barbahari wo ni à ń rí fàásì mi tí ìdákọ̀ tíra náà so tíra náà ni sharh sunna sharh sunna lil Barbahari so ibà nísìnyí so page 59 tí mo wá sọ yìí page 53 tí mo sọ yìí eléyìí tó ní sharh ni mo fẹ́ kà so ẹni tó bá jẹ́ pé matnu lòun fẹ́ kà kò ní tó page fifty three tí mo sọ yìí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ẹni tó bá jẹ́ pé sharhu lẹ́yìn sharhu tí mo fẹ́ kà yìí lòun náà fẹ́ kà so page fifty three ni ó ti bá ọ̀rọ̀ Barbahari tí mo fẹ́ sọ yìí gangan so àmọ́ sharhu eléyìí tí mo ń kà yìí òun náà ni irshadu sari fi sharhi sunnati lil Barbahari irshadu sari fi sharhi sunnati lil Barbahari ta'lif fadilati sheikh al Ahmad Yahya an Al àwọn tí wọ́n tẹ̀tírà yìí oní darul minhaj darul minhaj àwọn ni wọ́n tẹ̀tírà náà so ẹni tó bá ní kọ́pì darul minhaj yìí lọ́wọ́ at ula fẹ́bà nísìn so kọ́ lọ́wọ́ page fifty three yìí níbi irshadu sari fi sharhi sunnati lil barbahari ta'lif fadilati sheikh al-allama ahmed bin yahya an-najmi so ìbẹ̀lẹ̀ ti rí eléyìí tí mo fẹ́ ká yìí so ọ̀rọ̀ barbahari tó máa ń lò nínú tíra yìí nínú bíbá yìí mo lọ́wọ́ ní page fifty three níbi tíra tọwọ́ mi yìí onan wahdhar sighar al-muhdathati min al-umur Barbahari sọ yí pé sọ́ra fún kékèké àdádálẹ̀ nínú àwọn àlámọ̀rí ẹ̀sìn sọ́ra fún kékèké àdádálẹ̀ nínú àlámọ̀rí ẹ̀sìn fa inna sighar al-bid'i ta'udu hatta tasira kibaran wọ́n ní torí pé kékèké àwọn àdádálẹ̀ àwọn bídà kékèké náà ni máa ń padà dín ńláńlá wa kadhalika kullu bid'atin uhdithat fi hadhihi al-umma wọ́n báyìí ni gbogbo bídà tí wọ́n dálẹ̀ nínú al-umma àkọ́kọ́ rẹ̀ kékeré ni máa ń jẹ́ yushbihu al-haqqa kódà yóò jẹ́ òdodo lọ́nà tí ó gbà wá faktarra bi dhalika man dakhala fiha gbogbo ẹnikẹ́ni tó bá lè kó sínú ẹ̀ yọ gbà pé ah, ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn tó dáa ni ọkàn rẹ̀ wà rọ̀ mọ́ thumma lam yastati' al-khuruja minha lẹ́yìn náà kọ̀ láǹfààní kò ní lágbára àti jáde kú nú ẹ̀ fa'azuma tí yóò wá tóbi máa lọ́wọ́ wà sọ̀rọ̀ ti dinan yudanu biha yóò wá di in tí ó fi máa ṣẹ̀sìn fa khalafa as yóò wá yapa ojú ọ̀nà tó tọ́ fa kharaja minal islam yóò wá jáde kúrò ní islam sẹ́rí ibi táwọn fẹ́ lò ní gbogbo ọ̀rọ̀ yìí ó ní pé fa khalafa siratal mustaqim yóò wá yapa ojú ọ̀nà tó tọ́ fa kharaja minal islam yóò wá jáde kúrò ní islam bàbá sọ pé bí ó gbìyànjú jáde kúrò ní islam ó ní gbogbo alákọ̀ọ́kọ́ ni pé èmi a máa bí jàbátá àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ léèrè pé alimami ibn barbahari sọ pé wahdhar sighar al-muhdathati min al-umur sọ́ra fún kéékèèké àwọn àdádálẹ̀ nù alámọ̀rí ẹ̀sìn ṣé kéékèèké àdádálẹ̀ ń bẹ lọ́dọ̀ tí ṣé bídíà kékeré ń bẹ lọ́dọ̀ tí ìdáhùn wọn ni pé kò sí bídíà kékeré ẹ̀kú gbogbo so báwa lẹ ṣe ń lo irú ọ̀rọ̀ láti jẹ́ kó yẹ wa pé wọ́n jọ yín wọ́n ní wahdar sighara àbọ̀mọ̀ tí mo sighara ni sọ́ra fún àwọn kéékèèké almuhdathat àwọn kéékèèké àdádálẹ̀ minal umur nínú àwọn àlámọ̀rí ẹ̀sìn so sẹ́yìn ní ṣé bídà kéékèèké ń bẹ lọ́dọ̀ tí àkọ́kọ́ ni pé kò sí bídà kéékèèké kẹ́ bá lè bá wa mọ̀ pé ẹ̀rí pé ó túmọ̀ sí kékeré ń bẹ kékeré ń bẹ níláńlá ń bẹ náà fi lọ sọ ìrúrọ̀ náà fi ní máa ń padà di ńláńlá ó túmọ̀ sí pé kékeré ń bẹ níláńlá ń bẹ kékeré yìí wá ní téèyàn bá dún ní ma tí ò filẹ̀ tí ò filẹ̀ tí ò filẹ̀ yóò padà wá di ńláńlá so ibà ní sìn ẹgbẹ́ báwa náà sì máa yí pé kódà èkíkan omi tí bá ń kán tí bá ń kán tí bá ń kán tí ò bá dú yóò padà díkíní o yóò padà dúdú ńlá náà ni nǹkan tí Sheikhul Islam Ibn Al-Barbahari tí wọ́n ń sọ nìyẹn so yíba nísìnyí àwọn ní wakadhalika kullu bid'atin wọ́n ní báyìí ní gbogbo bídíà rí uhdithat fi hadhihi al-umma tí wọ́n dálẹ̀ sínú al-umma yìí kana awwaluha saghiran ìbẹ̀rẹ̀ rẹ̀ man kéré yushbihu al-haqqa kódà yóò jọ òdodo fabtarra bidhalika man dakhala fiha gbogbo ẹnikẹ́ni tó bá lè kó sínú yóò gbàtàjẹ pẹ̀lú ẹ̀ thumma lam yastati' al-khuruja minha yóò wá kọ̀wánilágbára àti jáde kúnnú ẹ̀ fa'azumat yóò wá tóbi ma lọ́wọ́ ó túmọ̀ sí pé wọ́n fi rinlẹ̀ pé kéékèèké ń bẹ wọ́n fi sọ pé fa'azu mat yóò wà tóbi ma lọ́wọ́ wà sọ́ọ̀rọ̀ ti dínà yudanu bi yóò wà di odidi ẹ̀sìn tí fi sẹ̀sìn fàkọ́ọ́lá fa sirata mustaqim yóò wà yàpọ̀ ojú ọ̀nà tó tọ́ fàkọ́ọ̀rọ̀ islam ìgbà yẹn wà jáde kó nu islam nìbídà yóò wà jáde kó nu islam so ibà ní yìí àmì asafilẹ̀ lazim wà sọ́ọ̀rọ̀ ti dínà yudanu biha fàkọ́ọ́lá fa sirata mustaqim jàre yóò wà yàpọ̀ ojú ọ̀nà tó tọ́ fàkọ́ọ̀rọ̀ islam yóò wà jáde ẹni yóò wà jáde kó nu islam so ibà ní sè mo ṣe mistake ní àkọ́kọ́ yẹn ni so ala kulli hal ọ̀rọ̀ yìí jẹ́ kó yé wa wípé alimami lè Barbahari gan nínú nọ́ọ̀sù yìí wọ́n jẹ́ kó yé wa pé kéékèèké ń bẹ nínú bídà àmọ́ kéékèèké yẹn ṣe kí ni o yóò padà di ní ńláńlá ìgbà tó bá wà kéékèèké yẹn tí o ti di ńláńlá yẹn o túmọ̀ sí pé ìdájọ́ rẹ̀ yàtọ̀ fún ìgbà tó bá di ńláńlá náà fi sọ wípé ìgbà tó bá di ńláńlá o fa kharaja minal Islam ìgbà tó bá wà kéékèèké kí ni ṣe kò ní kharaja minal Islam so ibà ní sèyí so ilé ibà yìí jẹ́ kó yíwa pé sheikh alimami barbahari gan àwọn gan pé bídíà sí kékèké àti ńláńlá so ibà ní sèyí so ilé tó yẹ pé yìí ò sì gbà pé bídíà kékèké kan bẹ so ibà yìí sì ẹ̀yìn gbà pé gbogbo bídíà nǹkan òní ńláńlá ni gbogbo ẹ̀ so kọ́ yẹ kẹ́ lu ọ̀rọ̀ barbahari alákọ̀ọ́kọ́ tó máa ń lò nìyẹn mo ti ní ìfẹ́ gbàsìkò púpọ̀ lórí ọ̀rọ̀ àti sàlàyé púpọ̀ lórí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ibi tẹ́tọ́ wa máa ń lò again òlélẹ́ báyìí nínú tíra tí mo gbé dání náà bákan náà so ká lọ wo page two hundred and fifty nine ká lọ wo page two hundred fifty nine tàbí no ká lọ wo page two hundred and fifty uh, fifty seven page two hundred and fifty seven àbá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yín bẹ́ẹ̀. wọ́n ní wa bid'atun zaharat hiya kufrun billahi al-azim wa man qala biha fahuwa kafirun billahi la shakka fihi wọ́n wà dúró síbẹ̀ bí táwọn ọmọjà bàtà fẹ́ lónìí yẹn sẹ́wọ̀n pé táwọn bá ti lè jọ ẹnu ẹnu ẹnu ibi kékeré kan nu tíra báyìí wọ́n sì máa tutù kútù lọ fúnra wọn ah ebe ni yìí ṣe bí ọ̀rọ̀ tí ń sọ yìí bí ò ti parí bóòlù ẹsẹ bóòlù yóò ṣe bóòlù yóò ṣe gé orí tí ó gé orí tí ó wá fìdílẹ̀ tí ó wá orí nìkan ní ọmọ agbé káàkiri tàbí kéèyàn gé ìdí kó forí lẹ̀ ah, àbòsí nìyẹn ẹ bá fẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ complete kí á mọ gbogbo tí ó wà ń bí ọ̀rọ̀ kẹ tó lè mú dájọ́ jáde kú mbẹ kẹ tó lè mú dájọ́ nínú ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ nǹkan eléyìí in tó wà níbàá wọ́n ni wà bid'atun zaharat wọ́n ní bídíà kan bẹ tó hàn ṣẹwárí wà bid'atun zaharat àwọn jàbátà ò ní ka irú eléyìí eléyìí tó ń ka ni wà kullu bid'atin zaharat wà kullu bid'atin ṣẹ́rí eléyìí náà ìyẹn náà ń bẹ torí pé ẹgbà wa ọ̀rọ̀ yìí méjì ni wọ́n gbà wá látọ̀dọ̀ látọ̀dọ̀ alimamu albarbahari àwọn kan gbẹgbà wa rẹ̀ pé wà bid'atun zaharat àwọn kan gbẹ̀gbà wà rẹ̀ ní wà kullu bid'atin zaharat so ilé bá ní sìn so tá lọ wọnú tọ́bà tí Sheikh Ar-Radadi tí àwọn tí àwọn gbé jáde ti wọn ní táwọn gbé wá bẹ̀ ní wà kullu bid'atin ní táwọn jàbàtà máa ń lò ní wà kullu bid'atin bó jẹ́ jẹ́ kí méjèèjì náà ló ṣe kí ni o náà ni ó wá látọ̀dọ̀ Al-Imam Al-Barbahari so wà bid'atun zaharat àbí wà kullu bid'atin zaharat nǹkan kan náà ni kọ̀bàtúmọ̀ jẹ́ kọ̀dàtúmọ̀ rú ẹ jẹ́ ká lo ilé táwọn jàbàtà máa ń kà ilé tó support wọn ká kọ́ kà yín ká tó wá kẹ́lẹ̀ kejì wa kullu bid'atin zaharat gbogbo bídíà tó bá hàn gbogbo bídíà tó bá hàn hiya kufrun billahi al-azim ìṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ọba ọba tó tóbi ni o wa man qala biha ẹni tó bá wà lè sọ tó bá lè sọ irú bídíà yẹn fa huwa kafirun billah irú ẹni báyìí kèfèrí ni pẹ̀lú ọlọ́run ọba la shakka fihi kò sí iyèméjì bẹ́ẹ̀ bí tó dùn ní pé wà kúlù bídíà tí imam bàbá ní gbogbo bídíà kúfùrù ní wà kúlù bídíà tí zaharat gbogbo bídíà kúfùrù ní wa man qala biha gbogbo ẹni kọ́bá tó bá ti lè sọ́fà wà káfíru wallahi kèfèrí ní la shakka fihi kò sí iyèméjì ìtàn ah, ah, wí kọ́hùn kìí sí ìtàn sọ nìyẹn kódà láì gbogbo bídíà tó hàn hiya kufurun billahi alazim kufuru pẹ̀lú ọlọ́run ọba ọba tó tóbi ni wà máa ń kọ́ ọ̀la bí ha ẹni tó bá wà lè sọ bídíà náà ẹ ti mọ̀ yí pé ọ̀rọ̀ bídíà kan pàtíkúlárì ni wọ́n ń sọ náà pé wà máa ń kọ́ ọ̀la ha ẹni tó bá wà sọ bídíà tó hàn yìí fahuwa káfírun billahi la shakka fihi kèfèrí ni sí ọlọ́run ọba kò sí iyèméjì ń bẹ eléyìí tí ó bá wá hàn kọ́ kí ni ìdájọ́ tí ó máa jẹ́ nígbà tí wọ́n gbogbo bídíà tí ó bá hàn kọ́ ẹ́n eh? subhanallah ẹ wá wo nọ́sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì wà bídí àtún zoharot Imam Barbahari ní bídí àkàn bẹ́ o zoharot tó hàn tó jáde báyìí bídí àkàn bẹ́ tó ti jáde o hiya kufrun billahi lazim ìṣe kèfèrí pẹ̀lú ọlọ́run bàbá tó tóbi ní bídí àná o wà man qala biha ẹni tó bá lè sọ̀rọ̀ bídí àyẹn bídí àtó hàn yẹn bídí àkàn bẹ́ tó hàn o tó ti jáde o ẹni tó bá fi wá lè sọ̀rọ̀ bídí fa huwa kafirun billahi la shakka fi kèfèrí ni pẹ̀lú ọlọ́run bàbá kò sí iyèméjì bẹ́ẹ̀ naam irú bídíà wo ni imamul barbahari sọ àwọn fúnra wọn gẹ́gẹ́ ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yẹn ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ níbi tán kà náà ni wọn wà ní kásálẹ̀ wọn ní kásálẹ̀ irú bídíà wo bídíà tó ń sọ oní bídíà àwọn ṣíà kódà kìí ti gbogbo àwọn ṣíà àwọn tí wọ́n ní àwọn ẹ̀tìkọ́dù tí alimamul barbahari kà yìí wọ́n fẹ́ kà yìí nínú àwọn ṣíà náà sọ pé bídíà àwọn bídíà kúfùrù ni kò dẹ̀ sí èméjì lọ́dọ̀ gbogbo àwọn àfáà pé ẹni tó bá fi lè sọ irú bídíà tí mọ̀lú barbahari sọ pé ó jẹ́ gbìyànjáde kúnú ìsìlámù yìí tó tọ́ o gbogbo àfáà lọ́gbà pé kèfèrí nínú ẹ̀ bẹ́ẹ̀ kúfùrù ní tẹ́niyẹ kó sí ẹ máa wo wà bid'atun zaharat hiya kúfùrù billahi al-azim wa man qala biha fahuwa kafirun billahi la shakka fihi man yu'minu bir-raj'a alimam Barbahari ní òun ni pé gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ wípé Aliyu ibn Abi Talib ṣe ń padà bọ̀ gẹ́gẹ́ anabi ẹ̀yin sáṣẹ́ ń padà bọ̀ yẹn tó gbàgbé pa Aliyu ibn Abi Talib bí ti kú ṣe ń padà al-imanu bir-raj'a tó bá nígbàgbọ́ sí wa yaqul tó wá ń sọ wípé aliyu bin abi talib hayyun aliyu bin abi talib sì wà láyé kò tí kú ó sì ń sẹ̀mí wa sayarji'u qabla yawmil qiyamati yóò sì padà wá sáyé síwájú ọjọ́ gbẹ̀dẹ̀ alqiyama ẹgẹ́ bí anabi Isa wa muhammad bin ali àti muhammad wa ma'ali náà òun náà kò tí kú sí ń padà bọ̀ wá sáyé wa jaafar bin muhammad àti jaafar bin muhammad náà wa musa bin jaafar àwọn àrọ́mọdọ́mọ ali lélẹ̀ àti musa ọmọ jaafar wa yu'azzimuna al-a'immata tí wọ́n dẹ̀ máa ń gbé àwọn àyíma wọn tóbi wa yaz'umuna annahum ya'lamuna al-ghayb tó dẹ̀ nígbàgbọ́ wípé àwọn àyíma yìí nímọ̀ kọ̀kọ̀ fahdharuhum imam Barbahari sọ pé sọ́ra fún wọn o fa innahum kuffarun billahi al-azim kèfèrí pẹ̀lú ọlọ́wọ́n bàbá tó tóbi làwọn eléyìí ẹ ti rí báyìí wallahi ọ̀rọ̀ bídà ẹni tó bá nígbàgbọ́ sí ọ̀rọ̀ jáà tó sì nígbàgbọ́ pé Aliyu ibn Abi Talib sì wà láyé sí ń padà bọ̀ àtàwọn tá a kà tí wọ́n dẹ̀ gbà pé àwọn àyè ń tán máa ń gbé wọn tóbi tán gbà pé wọ́n nímọ̀ kọ̀kọ̀ ní imam barbahari sọ pé fahdharhum sọ́ra fáwọn ilé ìtàn sọ yìí o fa innahum kuffarun billahi azim kèfèrí ni wọ́n pẹ̀lú ọlọ́wọ́n ba ó yẹ kó ti yé ìwọ tó ń gbọ́ mi wípé wàláhì sórí àwọn jàbátà àtàwọn ọmọ rẹ̀ aláburú ẹ̀dá tí wọ́n máa ń jìnà sí ni o tí wọ́n kàn máa rí tíra lórí tí wọ́n kàn máa fi sọ ẹnu tó mọ kàwùkà tí wọ́n máa ní àà ah, àbúbejì yẹn ó kẹ́rí wá gan kódà ó kó tíra wá wàláhì mo fọlọ́ bàbúrà ìkàwùkà níkà wàláhì hundred percent ìkàwùkà níkà kò rú mi lójú wípé ẹni ànù ní jàbátá àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe rú mi lójú pa àárọ̀ làwà yìí gẹ́gẹ́ bí ó ṣe bí ní dáùtù pé àárọ̀ làwà yìí bẹ́ẹ̀ ni ní dáùtù lọ́kàn mi pé jàbátá àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ẹni ànù gbáà ni wọ́n subhanallah ẹwọn kan yíyá alimami Barbahari sọ wọn kàn wára gé òkè yìí lásán gbígbà pé ibi tọrọ yẹn parí sí nìyẹn wọn ní kọ́ntínì kankan ọ̀rọ̀ wo ni imam Barbahari irú bídíà wo ni imam Barbahari sọ particularly so ibà yìí ní sí irú bídíà wo ni imam Barbahari sọ sẹ́rí ẹ wá lọ wo page ah, ẹ jẹ́ kí á wá lọ wo page fifty ah, two fifty nine níbi ọ̀rọ̀ yìí nínú eh, nínú ìṣàdù sáárì tí mo náà fi ṣe ṣẹ́rù ọ̀rọ̀ yìí so alimam alisheikh yahya an-najmi wa sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ kálíbà mọ̀ pé kálíbà mọ̀ pé ọ̀rọ̀ àwọn àfa sunna wọn jẹ́ kó yọ pé imam al-Barbahari ò sọ tẹ́ ń sọ yẹn wọ́n ní amma qawluhu wọ́n ní ẹ̀rí gbólóhùn imam al-Barbahari tó sọ pé wàbídà àtúnfọ́ harrod aw wa kullu bid'atin zaharat iya kufrun billahi alazim erki mo ní méjèèjì náà lọ́wọ́ ni sheikh náà fi gbé alójú méjèèjì wọ́n ní fa hadha alqawl fihi tajawuzun wọ́n ní ọ̀rọ̀ yìí ìkọjá àlà ń bẹ́ẹ̀ la yuqarru alayhi almuallif wọ́n ní a lè fi muallif rinlẹ̀ lórí ọ̀rọ̀ yìí a lè gbà fún muallif yẹn ni pé a lè gbà fún ọ̀tọ̀ àdìmọ́ bàbá arítọ́kọ̀ ọ̀rọ̀ yìí a lè gbà fún wa lórí ọ̀rọ̀ yìí kullu bid'atin takunu kufran wọ́n ní kìí ṣe gbogbo bídà lọ́jẹ́ kèfèrí o kìí ṣe gbogbo bídà ní kíni o lọ́jẹ́ kúfúrú o walakinnal bid'a tanqasimu ila qismayn wọ́n ní àmọ́ bídà pín sọ́nà méjì sẹ́wọ̀n sábà yìí sìn ẹ̀dàkùn tó bá jẹ́ sí pé ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ tálù súnà máa ń sọ ni nínú wọn máa wọ́n ní kúfúrú o kìí ṣe bídà pín sọ́nà méjì ẹ̀mọ́ eh, tó bá fẹ́ kábí táwọn ìjàmbá tó fẹ́ kábí wọn rí ẹtí rí kẹ́lẹ̀ bá mọ̀ pé tí mọ̀ bàbá rí ń sọ nìyẹn tó bá yẹ kékeré tí mọ̀ bàbá rí ń sọ nìyẹn Sheikh Yahya Najmi wọn máa takò wọn lé lórí ó tún kí Sheikh Yahya Najmi gẹ́gbà yìí pé tí mọ̀ bàbá rí sọ ní gbogbo bídíà ní kúfùrù náà fi sọ pé a lè gbà fún mu'allif lórí ọ̀rọ̀ yìí torí kí gbogbo bídíà ní kúfùrù bídíà pín sí méjì mukaffiru àti mufasiqo so ó wà kábí fún yín láti fi bọ̀tírẹ́sì pọ́ǹtì pé nǹkan táwọn ń tú ni mọ̀ bàbá rí náà ń sọ pé kódà ẹ gbọ́ síbi náà ni Sheikh Yahya Najmi fi ń takò wọn tó bá yẹ pé yín tán sọ kọ́ yẹn kí wá ní takò wọ́n lórí so wàláhì ọ̀rọ̀ tán sọ yóò rí bẹ́ẹ̀ o ẹ wá wo ìsàlẹ̀ ibi tán kà gangan ibi tán kà náà ni o iná bá ti wọ́n wà dúró síbi sanke nígbà tó ń ka násù ọ̀rọ̀ Barbahari sanke wọn ní òkè náà ni wọ́n gé nígbà tó ń ka násù ọ̀rọ̀ Sheikh Yahya Najmi náà òkè náà ni wọ́n gé níbi ìsàlẹ̀ rẹ̀ tó fọ́lù rẹ̀ immediately ni o tó yẹ kí wọ́n bọ̀rọ̀ lọ níwọ̀n tí parí ọ̀rọ̀ wàláhì wọn sì níkà káì ọlọ́run sànú yìí dé wọ́n ní ṣe ẹ̀hámà wo wọ́n ní wala yajuzu an nahkuma alayha jami'an bi annaha kufrun kọ̀tọ́ ká dájọ́ lé gbogbo bídíà lórí ká ní gbogbo ẹ̀ ní kúfùrù fa in qasada wọ́n ní tó bá yẹ pé nǹkan tí wọ́n bàbá rí wá gbà lérò wọ́n ní bí anna al-qawla bi anna aliya ibn abi talib lam yamut ó ní pé àwọn tó bá sọ pé ali ibn abi talib kò tí kú tó bá yẹ tí wọ́n bàbá rí gbà lérò nìyẹn kú bídíà tó ìdíkẹ̀ fèrí nìyẹn wa annahu fi sahab tó gbà pé ali ibn abi talib wà níbi ẹ̀sùjò wa anna ar-ra'da sawtuhu tó dẹ̀ bìlífù pé eh, ara ti ń sàn ohun ali nìyẹn ali ní jágbe yẹn walbarqa sautuhu tó sì bílí pé tí ma ti ń sẹ́ gẹ̀rẹ̀gẹ̀ yẹn o tí ń la gìrìgì ní sánmà yẹn gàràgà ní sánmà yẹn o pé ẹgbà ali nìyẹn fahadhihi albid'a wọ́n ní irú bídíà yìí man i'taqadaha fahuwa kafirun ẹ̀ tó bá ní àdìsọ́kàn rẹ̀ ń tó tọ́ kèfèrí ni ẹ̀rì kí mo ní gbogbo àwọn afáàná gbà bẹ́ẹ̀ walasna nakul ẹ ma gbọ́ o alimami sheikh yá alẹ́jìmí ní sọ̀rọ̀ yìí o wọ́n walasna nakul

هذا بيان للاحتمال الوارد في قول المؤلف المذكور وني madhkur wọ́n ní àlàyé tá a kàn ṣe yẹn a kàn ṣe àlàyé nípa ìtumọ̀ tí àwọn èèyàn lè fẹ́ tú ọ̀rọ̀ Barbahari sí láfi ṣàlàyé bẹ́ẹ̀ lókè ni kì í ṣe wípé àgbà yìí pé Barbahari gbà bẹ́ẹ̀ lérò pé a kàn ṣàlàyé ihtimal ń tọrọ yẹn lè fẹ́ túmọ̀ sí táwọn yẹn lè fẹ́ tú sí la kàn fi ṣàlàyé ẹ̀rí pé ti clear báyìí pé Imam Barbahari ò sọrú ẹ̀ láńdáì Sheikh Yahya Najmi dẹ̀ tí wọ́n wá pé wọ́n sọ bẹ́ẹ̀ tàbá dẹ̀ ka ọ̀rọ̀ tí Barbahari sọ a rí pé n tí wọ́n ń sọ ni ẹni tó bá nígbàgbọ́ sí rọ́jà tó gbà pé Ali ò tí kú tó gbà pé yóò padà wà lọ́jọ́ gbéra kìyàmà àti Muhammad bin Ali àti Jafar bin Muhammad àti Musa bin Jafar abákan náà tí wọ́n tí wọ́n àzọ́mọ̀ àwọn àyíma wọn tán gbé wọn tóbi tán sì gbà pé wọ́n ní mọ̀kọ̀kọ̀ náà sọ pé kèfèrí ni wọ́n ṣe wá rí láti wá gé gbogbo ẹ̀ láti fún wọn ní knockout pátápátá lórí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ká fún wọn ní knockout yẹn ẹ wá lọ ka ọ̀rọ̀ Imam al-Barbahari gan níbi tí mo fẹ́ kà yìí alimami barbahari nafsuhu imam barbahari gẹ́gẹ́ fúnra wọn níbi tí mo fẹ́ kàyí fún wa yìí o wọ́n gbà yìí pé gbòbídì àkọ́ni kúfúrú nínú tíra yìí náà ni o nínú tíra sharhu sunna albarbahari yìí náà ni ẹ lọ ka page one oh nine nínú tíra náà page one oh nine ibẹ̀lẹ̀ ti wá rí i pé àti barbahari gẹ́ pin bídíà nínú tíra yìí wọ́n ní wa yahillu qitalul khawarij imam barbahari sọ pé ó tọ́ fún wa ká máa bá àwọn khawarij jà idha aradu lil muslimina fi amwalihim tán bá ti bẹ̀rẹ̀ sí ma wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ma gbógun ti àwọn mùsùlùmí tán bẹ̀rẹ̀ sí ma wá gba dúkìá àwọn mùsùlùmí wa anfusihim tán ti bẹ̀rẹ̀ sí ma wá pa àwa mùsùlùmí ó tọ́ fún wa kásí kíni o ká gbógun ti wọn wa ahlihim tó bá ti di kí wọ́n bẹ̀rẹ̀ sí ma wá kó àwọn mùsùlùmí àwọn mẹ̀lẹ́bí àwọn mùsùlùmí lẹ́rú ẹ̀rù mi báyìí wọ́n ní wa yahillu qitalul khawarij ó tọ́ ká bá wọn khawarij jà ìdá májẹ̀múnù nígbà tí nígbà wo ló tọ́ ká bá wọn jà ó túmọ̀ sí pé tí wọn bá ti ṣe nǹkan ìyá àlè bá wọn jà gẹ́gẹ́ bí nǹkan tí Imam Barbahari ń sọ Imam Barbahari gbà yìí pé ó dìgbà tó bá tó ṣe nǹkan ìka tó bá wọn jà ìgbà wo idha aradu lil muslimina fi amwalihim tó bá ti di wípé wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe kí ni o wọ́n bẹ̀rẹ̀ sí máa tayọ àlàsáwà mùsùlùmí níbi dúkìá wa tó bẹ̀rẹ̀ sí wọ́n bẹ̀rẹ̀ sí máa kó dúkìá wa mùsùlùmí àbà wọn jà ń gbà yẹn àmọ́ tàn bá ti bẹ̀rẹ̀ sí máa kó dúkìá wa ń kọ́ àfihàn lẹ̀ àní tí bá wọn jà wa anfusihim tó bá ti di pé wọ́n bẹ̀rẹ̀ sí máa wá gbógun ti àwa mùsùlùmí débi pé wọ́n bẹ̀rẹ̀ sí máa pa wá àwa náà dìde àbà wọn jà wa ahlihim nígbà tó bá ti di pé wọ́n bẹ̀rẹ̀ sí dìde sáwọn mùsùlùmí tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí máa kó àwọn mọ̀lẹ́bí wọn lẹ́rú a sì kìnnì àbà wọn jà ó túmọ̀ sí pé àwọn mẹ́jẹ̀mú yìí ló lè mú wa báwọn kọ̀wárí jà tí wọ́n bá ti sí àwọn mẹ́jẹ̀mú mẹ́tẹ̀ẹ̀ta yìí à ní báwọn jà ẹ̀tí ọ̀dá sáà máa ń sìn wọ́n ní wàlẹ́ ìsàláhù kò wá tọ́ fún mùsùlùmí ta ni yóò bá wọn kọ̀wárì jìyà yìí ìdá fárakúhùm an yatlubahum tán bá ti wá sá fún wa ká máa lé wọn lọ tán bá ti lè sá tán ti ju tọwọ́ wọn lẹ̀ ẹ wọn lẹ̀ torí ní táǹtì torí ẹ̀ bá wọn jà náà ni pé wọ́n tayọ àlàlé wa lórí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí máa kó dúkìá wa wọ́n ti bẹ̀rẹ̀ sí máa pa wa wọ́n ti bẹ̀rẹ̀ sí máa kó mọ̀lẹ́bí wa lẹ́rú ìgbà yẹn là ń bá wọn jà lé lórí tó bá ti wá di pé wọ́n da tọwọ́ wọn lẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí máa sá tí wọ́n sá burú yìí mọ́ wọ́n ti sá lọ ẹ má wọn ẹ̀dàkùn tó bá jẹ́ kéfèrí ni wọ́n tí kéfèrí bá sáyẹ̀ nílé àyíbá kéfèrí jà báwọn ríbá ní tó bá jẹ́ kéfèrí la fẹ́ bá jà so ríbá ní sìn so a ma lè lọ ni àmọ́ mùsùlùmí albughot mùsùlùmí ta bájà ní bẹ̀rù pé ó ń gbẹ̀rù gbẹ̀rù sí mùsùlùmí ó ń tara àlàlé mùsùlùmí lórí làmọ́ ń bájà bí mọ́ bàbá rí sí sọ yìí wọ́n ni walaysa lahu idha faraqahum an yatlubahum wala yujhizu ala jarihihim ta bá rí èèyàn kan tó jẹ́ sí pé ó ti dá ọgbẹ́ nínú wọn ta ti ṣá tó ti wá dọ́gbẹ́ tí wọ́n ní ìnira nílẹ̀ ẹ̀ ní sapa o ẹ gbé ẹ lọ tọ́jú rẹ ni ṣé báyìí nísìnyí agbára ti kànú kò ráburú ṣe mọ́nu ó ti di pé ń japoró ńlẹ̀ ẹ̀ ní ṣe kíni ẹ̀ ní gun pamọ́lẹ̀ ẹ dákun tíyẹn bá rí kèfèrí bẹ́ẹ̀ lójú ogun tí bá ń japoró ńlẹ̀ ẹ̀ gun pamọ́lẹ̀ àbẹ́ẹ̀ ní gun pa ẹ̀ rí pé wọ́n ṣe kèfèrí nìyẹn. wàlá kùdùfẹ́ àhùn wọ́n ní kódà tán bá sá lọ tán fi dúkìá wọn lẹ̀ ẹ̀ kó dúkìá wọn o tó bá jẹ́ kèfèrí ni a máa ń kó fẹ́ ìhù wọn a máa ń kó gọ̀ nímọ̀ wọn tó bá jẹ́ kèfèrí ni wọ́n ni a kó nǹkan ìjà a kó dúkìá wọn a kó nígbà tí wọ́n bá ṣe kíni nígbà tí wọ́n bá nígbà tí wọ́n bá tẹ̀ wọ́n bẹ̀tẹ̀ àwọn eléyìí báyìí wọ́n ní ò gbọ́dọ̀ kó dúkìá wọn o torí wọn kì í ṣe kèfèrí o wala yaqtulu asirahum àwọn ẹrú wọn ò gbọ́dọ̀ pa wọn o ẹni tá a bá sì mú nu wọn e, e, e, wala yaqtulu asirahum àwọn àwọn wọ̀nyí àní ṣe kíni àní pa wọ́n wàlá yẹtìbẹ̀rù mudbirahum ẹni tó bá sá lọ́nù wọn àní ṣe kíni àní tẹ̀lé àní lé so yìí báyìí nísìnyí so yìí báyìí wọ́n ní n tá ṣe fún wọn nìyẹn so báyìí nísìnyí wàlá yaqtulu asirahum so ẹrú wọn ẹ pa wàlá yẹtìbẹ̀rù mudbirahum irú ẹni tó bá sá lọ́nù wọn ò tẹ̀lé ó filẹ̀ ni ṣe bá nísìnyí eléyìí báyìí ó túmọ̀ sí pé alimọ́nù Barbahari wọ́n gbà pé àwọn Khawarij nǹkan wọn kì í ṣe kèfèrí wọ́n gbà pé wọn kì í ṣe kèfèrí nítorí ẹ̀rọ jẹ́ sí pé ìdájọ́ tán fún wọn níbí báyìí ìdájọ́ mùsùlùmí ni wọ́n ta àkàn bájà nítorí pé kí ni o nítorí wọ́n tayọ àlàlé mùsùlùmí lórí wọ́n ń kó dúkìá wa wọ́n ń pa wá wọ́n ń kó àwọn mọ̀lẹ́bí wa lẹ́rú tó yíba nísìnyí nítorí ẹ̀ ó ti tọ́ kí á bá wọn jà tó yíba nísìnyí àmọ́ tá a bá wá rí ẹni tí ẹni tó sá lọ nínú wọn ẹ̀ ní máa wá káàkiri ẹni tó bá ti dọ́gbẹ́ nu wọn ẹ̀ ní sapamọ́lẹ̀ ẹ̀ sì ní kó nǹkan ìjà wọn ẹ̀ sì ní pa àwọn ẹrú wọn ẹ̀ sì ní sékìní ẹ̀ sì ní lé ẹni tí ó bá ń sá lọ nínú wọn so ibà nísìn so ẹ wá wo page one ten so ní òkè page one ten sheikh sheikh yahya sọ pé akol wọ́n ní táwọn ń sọ wọ́n ní táwọn fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí ni pé hadha minal mu'allif bina'an ala adami takfirihim wọ́n ní ọ̀rọ̀ tí Imamul Barbahari sọ nípa àwọn Khawariji yìí wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n má lórí wípé wọ́n àpè wọ́n ní kèfèrí ní o wa huwa ma'thurun an amiril mu'minina Ali ibn Abi Talib aythu qala wọ́n ní ọ̀rọ̀ yìí sì ni orinlẹ̀ tó wá látọ̀dọ̀ atharu tó wá látọ̀dọ̀ aliyu amirul mu'minin nìyẹn aliyu bin abi talib wọ́n ní níbi tó sọ wípé nígbà tán bílẹ̀ nípa àwọn khawarij pé sí kìfìrí ni wọ́n ó ní minal kufri farru wọ́n ni wọ́n sá fún kúfùrù ni o so yíba nísìn so Ah, wọ́n ní wa amara yawman nahrawan an yunadiya munadi munadihi wọ́n ní lọ́jọ́ nahrawan lọ́jọ́ tán bá wọn khawarij jà á lè pa olùpèpè rẹ̀ láṣẹ pé kó pèpè la yudhaffaf ala jarihin wala yutba'u mudbirun ولا يقتل أسير ولا يؤخذ فيئهم وأمر أن يبلغ قراباتهم فيأتوا ويأخذوا ما عرفوه لهم من الأواني والمتاع wọ́n ní ní ọjọ́ tí wọ́n ọjọ́ Nahrawan tán bá wọn Khawarij jà Ali pa olùpèpè rẹ̀ láṣẹ pé kó képe wípé ẹni tẹ́ ẹ bá rí kó pariwo pé ẹni tẹ́ ẹ bá rí tó ti dá ọgbẹ́ nù àwọn Khawarij ẹ má gun mọ́lẹ̀ o ẹ má ṣe léṣe o ẹ filẹ̀ o ẹ má pa o ẹni tẹ́ bá dẹ̀ rí ti ń sá lọ́nu ẹ má lé o ẹ filẹ̀ jẹ́ ọmọ sá lọ ẹ sì má pa àwọn ẹrú wọn o ẹ sì má kó dúkìá wọn o wọ́n lọ́wọ́ pàṣẹ wípé kí wọ́n lọ sọ fún àwọn mọ̀lẹ́bí àwọn kọ̀wárìjì yìí kán lọ fún wọn ní kán lọ fi kán lọ fi tó wọn létí ibi kan wá kónkálukú wọn wá kán wá kó kán wá mú àwọn tí wọ́n bá mọ̀ tó jẹ́ dúkìá àwọn kọ̀wárìjì tó ti wà ńlẹ̀ pé àwa ò fẹ́ kó dúkìá àwọn ọmọ ti wá àwọn iṣẹ́ kẹfẹ́ rí o ẹ̀ńtẹ́ bá mọ̀ ìgbà àwọn tẹ́ bá mọ̀ àwọn bẹ́ẹ̀dì wọn tẹ́ bá mọ̀ àwọn nǹkan ló wọn tẹ́ bá mọ̀ ẹ wá kó o oyè báyìí nísìnyí so eléyìí báyìí so ó jí kó yọ wáyé pé Sheikh Yahya Najmi jí kó yọ wáyé pé kódà pẹ̀lú ọ̀rọ̀ tí alimami Barbahari gan sọ yìí Imam Barbahari gan gbà pé àwọn Khawarij gan kọ́ o wọn kì í ṣe kèfèrí àwọn Khawarij rẹ̀ ní alimami Barbahari gbà pé oníbídíà ni wọn gbogbo èèyàn náà ló sì mọ̀ pé àwọn Khawarij jọ oníbídíà ni wọn kódà àwọn làkọ́kọ́ oníbídíà tó kọ́ jáde so nígbà tí alimami Barbahari tó ń sàlàyé nínú tírà yìí tó ń sàlàyé nípa usulul so wípé àwọn ìpìlẹ̀ bídíà àbí tí bídíà ti jáde o so wọ́n sàlàyé pé látọ̀dọ̀ àwọn khawarij àwọn gangan ìpìlẹ̀ wọn ní bídíà àtàwọn yòókù àtàwọn yòókù wọn so ibà nísìn so ala kulli hal ilé ìjẹ́ kò yíwa wípé alimami al-Barbahari rahimahullahu ta'ala nínú sharhu sunna wọn gan lil-Barbahari àwọn gan fúnra wọn wọn àpé gbogbo bídíà ní kúfùrù torí pé bídíà tul khawarij wọn àká sí bídíà tul mukafiro wọn àká sí bídíà tó gbìyànjú àdìkú ní Islam so ilé ìbáyìí yóò máa jẹ́ àlàyé ní ìfọ́síwẹ́wẹ́ níwọ̀nba lórí tí olùbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ mi nípa pé kí n tan ìmọ́lẹ̀ sí lórí ọ̀rọ̀ sheikhul islam bin Taymiyya rahimahullahu ta'ala àti sheikhul allama muhammad muhammad bin salih al-Uthaymin àti sheikh al-allama àbí sheikh al-allama al-barbahari rahimahullahu ta'ala al-imam al-barbahari àti sheikh al-allama. yahya an-najmi nínú sharhu wọn tá pè ní irshadu sari fi sharhi sunnati lil barbahari so lè báyìí abẹ́lọ́wọ̀n bá líkíọ́lá kí ọlọ́wọ̀n bá kí ó fi ẹnìkọ̀ọ̀kan wá mọ̀nà kọlọ́wọ̀n bá líkíọ́lá kí ó fi rídò hàwá lòdòdó kó líkàlẹ̀ tẹ̀lé kó dẹ̀ fi yọrọ kó fi hàwá ní yọrọ kó jẹ́ kàlẹ̀ jìnà sí aqulu ma tasma'un astaghfirullah li wa lakum wa lisa'ilil muslimina min kulli dhanbi subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته